kò sí nǹkan kan láyé tó fẹ́ mú mi gbọ́wọ́ mi sókè tó pé ìyàwó mi wọ́n bó ṣorí lè ẹ̀tọ́ mi ni it's my right tá a bá kà á lé ní èjì over two months now ọmọ yídi lọ sọ́tún yídi lọ sósì mo dẹ̀ ń wò ó ṣé o mọ nǹkan tó ń jẹ́ kọ́ńjí mi kọ́ńjí tí mo mi o tí mo dẹ̀ níyàwó ah, má fàwàdà ṣe yẹ̀yẹ́ jù. Ah, kí ni bá ń dé you actually want to rape me. ah mi ò mọ mi mọ̀ pé o ti tún mú olè mọ́lẹ̀ <laughs> so you are now a rapist. God forbid that, that, that was exactly what you're trying to do. You're my wife you are my wife. nítorí tí nígbò tèmi bá wá jẹ ṣiṣẹ́ sí yìí kí ni ọ̀kọ̀ọ̀kọ́ kó bá ti kọjú ìwé kọ́kọ́ dẹ́rùbà mi ẹtí kọjú bá mú kọ́ lọ jọjú ààrẹ àwọn ẹgbẹ́ ń ṣe sọ fí leave me alone leave me the hell alone kọ́ lọ ṣe sọ fí. jẹ́jẹ́. ọ̀ràn ọba ìjà ẹlẹ́kùn sunkún láàárọ̀ èrè fún sunkún fún ni o. ìjó wo ṣá wo ṣá wo ṣá wo ṣá wo ṣá wo ṣá. ẹni máa bí sùn jẹun síbi rẹ̀ á kú. ìjó wo ṣá wo ṣá wo ṣá wo ṣá wo ṣá. ìjó wo ṣá ọmọlá ọbẹ̀ èṣù jẹun pọ̀ lóta mẹ́ta. ṣá ìdààmú alágbà agbẹ́fikúyọ̀ ọkùnrin ogun irúnmọlẹ̀ tó dáṣọ yàn bóra ni ìdòwò ṣá ó ṣá ìdòwò ṣá ó ṣá ó ṣá. kò sí bí o fẹ́ wọ̀ ah, ah, ẹ wá kí ló ṣẹlẹ̀ eh, ah, ẹ dúró kò mọ̀ ọ́ ṣẹlẹ̀ ìyá kí ló ṣẹlẹ̀. Ah. a ní kò dúró kò ìgbà mu ṣẹlẹ̀. máa wọnú. ẹ dúró kò dúró Ah, dúró. Ah, ah, kí ni ṣe fún yàrá yìí ìyá ìdá ń lé mi kiri èrò ìyá ìdá gbàràgbà ni ìwọ lẹnu ẹ tọrọ ó yá máa sá lọ bí tó ń sá lọ wo kó o wọnú ihò àkànyìn máa bẹ́ẹ̀ wọ bẹ̀ kó síbi tó fẹ́ sáré wọ̀ tí ò ní bẹ́ẹ̀ wọ bẹ̀. ìdá ló ṣẹlẹ̀ ẹ̀dẹ̀ lé kiri látàkọ́ mo dẹ̀ sá fún yín. o fẹ́ ah! mọ wọn ṣe fún mi o fẹ́ mọ wọn ṣe fún mi ẹ kí ni mo ṣe fún yín. ìwọ lẹlẹ́nu tọrọ ìwọ ni oníwòtòwòtò ìwọ lójú ẹ rí tẹ́nu ò lè pamọ́ kó jẹ́ gbogbo ojú ẹ bá ti rí àfi ẹ sọ òní ni máa jẹ́ kó mọ̀ pé kójú bá rí ẹnu máa ń pamọ́ ni máa máa ṣe. afẹnitẹ́sù bá ṣe o. ṣé o sì ẹwọ ẹwọ ẹwọ wẹ a. kí ló ṣe àgbọn ìtọ́ ṣe bí wèrè báyìí. tẹ bá délé ẹ lọ lo oògùn yín o. ẹwọ o mọ bọbọ yìí ni. bọbọ wo. inú estate ló ń gbé tó bá torí estate tó bó ṣe ń lọ yìí tó bá ti yà báyìí inú estate tó bá máa wò lọ́ọ̀kan yẹn ibẹ̀ ló ibẹ̀ ló ń gbé. tọ́lú gbà síbẹ̀. o mọ tó ṣẹlẹ̀ àwọn tó ń gbà ìrọ̀sẹ̀ state ó yẹ kí wọ́n máa yọ ọpọlọ àwọn tó ń gbà wò kan tó máa gbà wọn sínú estate. Hmm. òun ló dífá fún pé àwọn tó gbà orí wọn ò pé but the question is this bọ̀dá tó kọjá ìsìn ṣé gardener ló ń ṣe nínú estate ni àbí gateman because ìmúra yẹn ò yé mi. ṣé ìmúra wọn ni orí kò yé mi. n tó ṣẹlẹ̀ ní pé ó dàbí pé family wọn kan ń gbé nínú estate ń jẹ́ kí n já ẹ̀ tán náà ti mú wa. oko kan náà abúlé ah, ó tó bẹ́ẹ̀. ògiri oko ọba ni wọn rán ọba oríjà ẹlẹ́kùn sunkún láàárọ̀ yẹ òun sunkún fún ni o. ìdòwò ṣá òṣà òṣà òṣà òṣà yo ẹ̀gbọ́n mi. yo ẹ̀gbọ́n mi. mo ti múra gbé. ẹ̀gbọ́n mi mo kọ wa bọ́ọ̀dù sílé náà ni mo wá ní pé kí n rìn sádùúgbò kí n wo kí n wojú kí n wolẹ̀ kí lè mọ everything ó ti yé yín. jo tó yẹ pé sá jọ àdúgbò yìí ibùdó wà dùgbò yìí wọn lọ sọ fún mi ibùdó wà dùgbò yìí onígun àbọ̀ọ̀sì lé ọjà sádùúgbò òun káàkiri àdúgbò tó ń wọrí àná ò sẹ́mi o àdúgbò tó ń wọrí oníṣòwò tó ń wọrí tó wá gbá ẹmu tó ń gbèrè fìlẹ̀ káàkiri yẹn wo kí tó wá gbà ẹ́ ara parí kọ́kọ́ fìyà jẹ ẹ́ kí wọ́n ṣe náà tó bí àwọn òbí òṣèwà ń lù ní ó ti wá ń gbòòrò wọ́n tó ṣe o lọ́kọ́ yẹ pé ọ̀rẹ́ tó lòun mi ojú ò ara ò lọ ẹ irin ẹsẹ̀ ò padà ó dẹ̀ jókòó ayé ọkọ ẹ̀ dẹ̀ balẹ̀ ọkọ ẹ̀ balẹ̀ nù lé. o kò lè sí wọn máa ṣe kò lè sí wọn máa ṣe ṣé bó ti ń jókòó ń tọ́jú òǹtọ́nu ògbé làbálábá sójú wọ́n ti fi ẹ́ yé dígẹ̀rẹ̀ sínú ilé rìn òǹjí òwò rẹ̀ ń bì báyìí òpònú ayíradà ọ̀fọ́ fún gbé mu. wọ́n dẹ̀ polo pírẹ́sídẹ̀ntì àwọn àwọn aláìní ròdó ò jáde síta kó náwó sókè ẹ̀bẹ̀ kí ló mẹ́nu tíró ti yẹ lójú òkú wo bí gbogbo ìbẹ tó ń bẹ mi yẹn kò dẹ̀ sí inú ọ̀rọ̀ ti tèmi à kí ni ti dùnú ẹ̀ náà kí ni ṣí ẹ lórí kí ni ìṣírí ẹ náà kí ni ìṣírí ẹ ó kọ̀ dẹ̀ jókòó ó jókòó pọ̀ bọ̀ ó dẹ̀ ń jẹun ó ṣe gbogbo ẹ̀ kò ṣe pé orí ẹ pé débi pé káàbùrù ẹ kọ́mọ ẹ wọlé ah mọ́mì eh, you are fine you are looking good ó pọ́lọ ẹ òṣì débẹ̀ yẹn ó dẹ̀ jókòó lórí burúkú àlẹ́ ṣé gbọ́n máa wọnú ilé ọmọ mi bó ṣe rí ni ó dàbí wọ́n fi ń dìgì ó wá rí pọ̀npọ̀n bẹ́ẹ̀ fẹ́ otí dò ó yìn ó pa ó ṣe kọ̀ọ̀kan ó yí yí ìdún òbí ó dẹ̀ jókòó ṣìkalẹ̀ òǹgbọ́njẹ oúnjẹ olórí burúkú yóò wáyé wájẹ náà olóúnjẹ ẹ̀yà olóúnjẹ òfòrògó ológúnlẹ̀ mi ti àyà Ah. Ah. kì í ṣe bí mi náà mo mi. ẹbí mi ni ẹbí mi ni ẹṣẹ mọ̀nà ẹni tó fi ń ké asukúròjọ́ asukúròjọ́ ilé ló ń tú èèyàn kéèyàn ní ẹ ò dá òṣèyàn mo wá kìlọ̀ fún ẹni mo wá wọ̀nà ẹni èmi ò ṣe yọkọ wèrè èmi ò ṣe yọkọ bọ́ǹfìtà kó màá gbé bọ́ǹfìtà wà fún tó màá fi bọ́ǹfìtà tì mí lẹ́nu. Ah atẹnugéèjì mo ti ń gbariwo yín gbogbo àwọn tó wà ní state mọ̀ pẹ̀lú ti dé nìyẹn. ọ ìgbọ́ ṣé ariwo mi ló ṣùgbọ́ gbogbo ará àdúgbò máa gbariwo mi. kò sẹ́ni tó ń gbariwo amílẹ̀ ìkàjá gbó tẹ́ bá tún ti dé ẹ̀yìn tún ni. kí ni kí ni ìṣírí mi mo bọ́ lọ́mọ kó mọ mo bọ́ níyàwó ṣe yàwó àtẹ̀gbọ̀kọ́ tí wàá bá mi ṣe yàwó ọ̀hún pé wọ́n kọ́ wàá bá mi ṣe kò mọ kí n pẹ̀gbẹ́ kí n pọ̀gbà ojókòó oṣù onítàbàkù ṣé gbogbo àwọn ọdúnlé ọmọ mi bó ṣe rí rè níṣẹ́ ló dàbí wọ́n fi ń digi ah, àdókòlù nìyẹn ṣọ́ bí bébì ẹ ló yẹ kó gbé sígbà yà bí ọ̀rọ̀ ẹ ti yé mi. Oh, mami kò dá bẹ́ẹ̀ ṣe ṣe mo sọ wípé state ni bíi ṣé rí gbogbo èèyàn ló ti mọ̀ yín àtọ́ ah, bá ti gbáriwo olùkọ́ parí wọ́n ti mọ̀ pé yín ni. wọn ìmọ̀ mi o wọn ìgbàriwo mi o a ní kó bímọ kó bímọ kí wọ́n mú tẹ́ǹtì kí n dà láti ìsàlẹ̀ dókè gbẹ̀ kí ìyá síkírá máa pariwo mi kí bàbá síkírù máa pariwo mi kí gèlè tèmi náà lọ báyìí ẹ bímọ bímọ ọmọ ni mo fẹ́ rí bíbí lèmi bí ẹ jẹ́ kí wọn náà bí tiẹ̀ mo fẹ́ rí fún ẹ ìjà wo ló dà wo wá wá wá wá ó ń parọ́ fún ẹ ní èmi tí mo ní ilé tó mo fún ẹ lóṣù ìjálẹ̀ tí mi ìbá gbọ́rò yín ayọ̀ máa mú ìyàwó wa bọ́kọ ẹ ó ah. gbàlejò ọ̀ràn nìyẹn ó gbàlejò nìyẹn mi ṣe. ẹ mami oh. ṣe bí ẹ mọ̀ wípé mẹdíkálì kò sí wọn tó ṣe bí àtìyàwó mi mm. mami ẹ fi ọmọ ìṣirò bẹ ń pé ẹ̀yin lẹ bí tó bá jábúrò mi ṣé bẹ́ẹ̀ ṣe máa lọ máa ṣe. èwo ló wá yàgò náà eh? wà burú ẹ. ẹ wò ẹ kì í sọ tọrọ fún. ewu wo bí ẹ lọ mẹdíkù kò kàn mí oh. ẹ lọ mẹdíkà kò kàn mí kò kàn mí yẹn kò kàn èmi rárá. Ọlọ́run ló ń ṣe ọmọ. ẹ kọ́ ló ń ṣe tiẹ̀ àmúkáwí títọ́ọ̀kì ni títọ́ọ̀kì ni. bẹ́ẹ̀ fòrò ẹ̀mí ẹ̀ tí oyún lè dùn lára nǹkan. ẹ lè dúró ṣé ìfòrò ẹ̀mí lèmi fún ìwọ ọmọ bó ṣe ń jó ní pàtí ìjó hmm. olórí burúkú ìjó dàdà ṣe yàn ń jó tó ń ṣe yẹn ọmọ bó ṣe mi rí ẹ ṣé gbogbo ní fóònù kan mo rí ẹ tọkọ ẹ bá ti jáde wàá mú ìyìn. ọkọ mi mọ ni. ẹlẹ tó o bá tún sọ̀rọ̀ bẹ́ẹ̀ tí bá gbà lójú tì kó náà máa lè ní mí. òpònú burúkú a máa jójó dàdà sí ijó ìyẹn kó jó níjọ́ lé mi yẹn òjò dànù. ó lọ máa ṣe é. ó sì wà lórí ọ̀rọ̀ mi mo fún ẹ ní oṣù ìjálẹ̀ tó o bá múrò yan ayọ̀ wá bá mi wípé ó ti ta kókó. ẹ máa tó ṣẹlẹ̀ <laughs> ó mọ̀ mi bọ́dẹ̀ mọ̀ mi. ṣé máa tó ṣẹlẹ̀ mo mọ̀ pé nǹkan tí mo sọ kẹwàá gbà lè wá gbà ẹ jẹ́ fún yín kí n máa gbé lọ. mi ò gbà kankan mi ò gbà kankan mo fẹ́ rí ìfun ẹ ìfun ẹ mo fẹ́ rí bíbí lè bíbí ẹ mo fẹ́ rí ọmọ tiẹ̀ náà mo fẹ́ kí débi kọ́ máa pẹ́ girama ẹ̀ káàbọ̀ kọ́ máa gba báàgì kí n má ra bisikíìtì wà fún wọn ó jókòó ṣe oúnjẹ a jẹ ọ̀tọ̀ níta ọ̀rọ̀ ọ̀tọ̀ níta ọ̀sọ̀ ọ̀tọ̀ níta lẹ. àwa bukawi. ó ṣiṣẹ́ ìyá báwo lè ṣe bàbá mi ní lábẹ́ ṣe ah, ah, ó dáa. Ah, ọ̀bínú mi mi o. tèmi nìyẹn olórí kó ló jẹ́ kí n gbàgbé báàgì mo fún ẹ ní oṣù ìjálẹ̀. tó o bá tètè wọ solution sọ̀rọ̀ ara ẹ láàrin oṣù kan wà lẹ́jọ́ kú palẹ̀ mọ́ yíyára ẹni máa mú sí tí wọn bí ẹni kó lè jáde mi ò lẹ nọrọ. ẹ ṣe ẹ ṣe ẹ ṣe bp yín o. ẹ pariwo ń ẹ fẹ́ rí fún mi ṣé ẹ má bẹ̀ wá ẹ fẹ́ tún mi fún ni. Ah. ẹ ṣe bp yín ẹ má tún dárọ̀ méjì fẹ́ mi o o fàdé balẹ̀ jàre ìyàwó lọ fẹ́ fẹ́ mi fàdé balẹ̀ ṣẹ́fẹ́ mi ni tó mú ìyàwó wọn á mú lọ fúnra wọn ni kí ló ṣe ẹ̀ náà bọ́ọ̀ máa ṣe tiwọn nìyẹn. olúwa o olúwo orí òkè yìí mo pè ọ́ olúwa ẹ dá mi lóhùn ẹ pèsè ọmọ alálùbáríkà fún mi ẹ̀yin lẹ ṣe ti hánà nínú bíbélì ẹ̀yin lẹ ṣe ti sẹ́ra olúwa ẹ fún èmi náà lọ mọ̀ ẹ jẹ́ kó ní àyọ̀ sọ nínú mi olúwa ẹ gbọ́ àdúrà mi mo wá sí orí òkè yìí láti wá pé ìwọ olúwa ẹ ṣàánú fún mi ẹ jẹ́ kó ní àyọ̀ sọ nínú mi olúwa ẹ ṣàánú fún mi olúwa ẹ má jẹ́ kára yé fi mi bù yín. Ah! olúwa mo sì ẹ́ tó olúwa gbàdúrà mi mo fi àwọn alálùbáríkà aráyé tí ń fi mí bu yín olúwa ẹ má jẹ́ káráyé fi mí bu yín olúwa ẹ pèsè ọmọ fún olúwa ẹ pèsè ọmọ fún mi mo gbàdúrà lórúkọ jésù ẹ jẹ́ kí olè ayọ̀ sọ nínú mi ẹ jẹ́ kí olè ayọ̀ sọ nínú mi olúwa ẹ gbàdúrà mi olúwa gbàdúrà mi olúwa gbàdúrà mi olúwa ṣàánú fún mi ẹ jẹ́ kí n rí orí ọ̀fẹ́ gbà ayé tí ń bú mi ẹbí tí ń bú mi olúwa ṣàánú fún mi ẹ jẹ́ kọ́ ni ayọ̀ sọ nínú mi ọmọ alálùbáríkà ọmọ bíi Sámúẹ́lì ọmọ bíi Dáfídì olúwa pèsè mẹ́mi àtọkọ mi láti ọdún yìí tí mo ti wà nílé ọkọ olúwa ṣàánú fún mi olúwa pèsè ọmọ fún mi ẹgbẹ́ sọ̀rọ̀ yẹn ní orí kan fún mi olúwa ẹ ṣàánú fún mi olúwa ẹ pèsè fún mi. jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. arábìnrin bí o ti béèrè kí olúwa gbọ́ àdúrà rẹ. àmín jésù lórúkọ jésù kristi ti násárẹ́tì ọlẹ̀ ayọ̀ kó sọ nínú rẹ̀. àmín jésù. níwòyí àmọ́dún wà á gbé ọmọ rẹ wá sórí òkè yìí. àmín àmín àmín jésù àdúrà rẹ ti gbà. àmín. ọmọ alálùbáríkà ọkùnrin àbíró. àmín. obìnrin àbíyè. àmín. ó yá gbà á. àmín jésù. ọlọ́run orí òkè yìí ó gbọ́ àdúrà rẹ. àmín jésù. kó rí bẹ́ẹ̀ kó ṣẹ bẹ́ẹ̀. àmín jésù. àṣẹ gùn ún kò yí padà. àmín. jésù olúwa wa. àmín àmín àmín lórúkọ jésù. ọlọ́run ṣàánú ẹ ìdọ̀ ibi ah. mu wà. <coughs> mo rò bẹ́yìn bẹ́yìn lẹ wà ní. ẹ̀yin kọ́ ah, ọmọ mi mọ̀ dódì ọ̀dẹ. Ah, ẹ ránṣẹ́ sí mi kí ló ṣẹlẹ̀. ẹ mi ránṣẹ́ sí ọ fúnra mi mo pè ọ. kí ló ṣẹlẹ̀. so ti yọ ẹ ìdòwú jọ torí Ọlọ́run n tí mo gbé wá yìí mo mọ̀ gbé fọ́ọ̀mù wa ni. fọ́ọ̀mù. ẹ kò ṣẹlẹ̀ rí o gbúdọ̀ tọwọ́ bọ̀wé. sọ́rí ẹ kíní tó wà lọ́wọ́ mi mm. ó dàbí agreement letter bí ìgbà téèyàn bá fẹ́ gba lónìí àbí téèyàn bá mi tiẹ̀ lẹ́jọ́ bẹ́ẹ̀ lò. láì lọ báńkì. ẹ mi ò ibi tó bá wù ọ kó lọ o bá lọ sí kọ́mílì látà so ó máa kọ́ bọ̀wé yìí ẹ number one. my lord. ẹ ẹ lọ́ọ̀dù kọ sí màá ni ẹ ẹ tí mo fẹ́ sọ fún ọ ni pé sórí láti èní lọ tá a bá ti sign agreement yìí wàá jáde wàá dẹ̀ wọlé á jẹ́ go and come èdè lẹ́ẹ̀kan sórí bọ́sẹ̀ lọ tọ́ ń bọ̀ tọ́ ń lọ tọ́ ń bọ̀ yẹn láì ṣe traffic light kò lè work so secondly secondly. writing ni o die irọ́ má jẹ́ wojú ẹ o má jẹ́ wojú ojú àwọn ọ̀gá mọ́tì o ẹ̀wọ̀n wẹ̀rẹ̀ gan àwọn ọ̀gá kò lomi bọ́sẹ̀ lomi kí ló fọ́ òsì sẹ́bi yín fẹ́ lomi pa ni mi ti àmọ́ bóyá bí ni yín gan àmọ́ yẹ ẹ lò wàá dẹ̀ máa lọ wàá máa bọ̀ wàá máa lọ wàá máa bọ̀ kí ló fọ orí burúkú. nǹkan tẹ́ ẹ̀ sọ fún mi sí pé bí mo ṣe ń wọlé tí mò ń jáde ó ní í lára àbí nínú ilé ẹ̀gbọ́n mi. Ah, ẹ tẹ́ ẹ̀ ń gbowó oṣù yín ẹ̀ dẹ́ ná. orí ẹ̀ ò pé. Ah! tí mo ń oṣù ṣé wà ló ń sanwó oṣù fún mi hmm. àwọn gágò olómi lòkulò tó lò ojú tí ẹ ti bó dànù ojú yẹn bó ojú ẹ ti bó dànù. ẹ mọ̀ mi tani ẹ èmi ìdòwò ṣà. ẹ ẹ sọ tí bá wọnú tí bá wọnú ẹ tí bá wọnú yìí tí bá wọnú màálí ẹ jáde tí bá wọnú màálí ẹ jáde. jáde bọ̀rọ̀ òní jáde wàláì. ooo agbójẹ̀dí fi léwèrè ẹ̀ lóòótọ́ tí bá mu múrù tó bá ta sí ẹ lórí báyìí fúnra ẹ ló máa sáré jáde. bẹ́ẹ̀ lè bá fún nǹkan tó korò lèmi gan like. nǹkan tí. nǹkan tó korò. ló like mi máa gbé jẹ ní anything gbígbé jẹ ní. tó bá jẹ pé mo lè torí tiẹ mo lè torí tiẹ kí n máa lọ mu nǹkan tó dùn. <laughs> bẹ́ẹ̀ wà yìí ó dà ẹ̀fẹ̀ tẹ́. ẹ̀fẹ̀ tẹ́. kọ ẹyin òkan mi question number two. ìdòwú ó máa ń wọlé lóru. èmi dẹ̀ lè yìnbọn pa ẹ̀ńjọ kan kò sẹ́jọ́ ẹ̀ ní kóòtù o máa sọ pé olè lèmi rò pé ó fẹ́ kò sí justice fún ọ. wàlá ẹ lò rárá ẹ lò ninety years mọ́jọ́ rí i ẹ lò rárá ẹ máa lò ninety years kò ní dín kò ní lé. níbo ẹ rí náà wò ah, ó ti yé yín. sọ̀rọ̀ pé justice máa wọ́ skin lu yìí ah, tó bá kú ọkú dànù ni tó bá fi lẹ́lẹ̀ téèyàn bá fi lè pa ẹ́ tó bá believe pé justice kan wà bìkan you die you die for nothing ni you die you die for nothing. kò sí wàhálà ẹ wọ́n lọ fọ́ọ̀rì burúkú kan kò sí wàhálà kí ló fọ́ sìgá kí ló fọ́ àgbélé ìdòwú tọ́wọ́ bọ̀wé I wrote it by myself I wrote it by myself. ẹ ti ẹ dúró ṣé agreement from tẹ̀gbẹ́ wa yìí ṣé tilẹ̀ ni àbí tilé àbí ti ìtọ́nsàn station torí kò yé mi. tójú ọ̀run ni. ẹ máa tẹ o. as a security of this house. ẹ pẹ̀lẹ́. tó jẹ́ pé ẹ̀mí anybody ìsọ́ránsì ẹ̀ ọwọ́ mi ló wà. èyí ṣe mi ara yín náà. gba báírò yìí kó sáìnì agreement tí mo gbé wá fún ẹ. ìdòwú gba báírò máa gbé gbàjú fún ẹ. Ah, ah. gba báírò what do you take me for? ọmọ yẹ àwọn ibi tí mo ti ṣe security ọmọ yẹ lè pẹ́ tí mo ti. kílẹ̀ ẹ̀ sáìn kílẹ̀ ẹ̀ sáìn ẹ gbá gbogbogbogbogbogbogbogbogbogbo ẹ gba abáàrò yín jàre ó dà pẹ́ níṣẹ́. ó yàwé agreement. agreement kọ fọ́ọ̀mù ni. ó yàwé agreement. ìdòwú jájọ kọ <laughs> tọba kú èmi mọ̀ pa ẹ́. bí kú ló loko bí pàkúté ó yẹ ẹja máa wò. àti kún àti pàkúté loko olóko ló wá dé pàkúté sínú ikú. ẹ ti fọkọ. ẹ ẹ ti gbàlejò. ẹ ẹ ẹ mọ bọ ẹ. ẹ ọ̀gá ẹ má bínú pé ó sanwó alẹ́ torí wọ́n ní ibi tọ́rọ̀ bá ti dé bá nílẹ̀ yẹn ti sọ ọ̀rọ̀ tó sì yẹ kéèyàn sọ ní àárọ̀ èèyàn gbúdọ̀ sọ lọ́sàn eléyìí tó bá yẹ kéèyàn sọ lọ́sàn èèyàn gbúdọ̀ sọ lálẹ́ àti pé ẹ mọ̀ pé yín fúnra yín ń gbélé mo rí i pé àsìkò tí mo lè bá yín sọ̀rọ̀ rèé mi ò sì ní nǹkan méjì tí mo fẹ́ bá yín sọ ju ọ̀rọ̀ Dòwú lọ. Eh, ìdòwú òkèlè. sa. ẹ̀mí èjì kí lè ṣe fúnra yín kí ló fàjà sẹ́yìn bára yín jà ni. òkèlè ṣáà ń jà ni. à à ń jà wọ́n sọ pé à ń jà o à ń jà máa ń pàdé ni àníbo ló ń sá lọ wá àyúrọ̀ ni wá àyúrọ̀ ni ẹ sọ fún kẹ kí ló dé tó ń sá kó lẹ́gbẹ̀ẹ́ mi wá àyúrọ̀ ni. ojú òkèlè ń pọ́n o. ẹ wá mi fa do mi fa do mẹ́sì mi fẹ́ wà lá. ẹ má bínú sa kí ṣẹlẹ̀ gangan bẹ́ẹ̀ gbọ́ ṣẹlẹ̀ gangan ló fà ní ìjà yìí gangan bẹ́ẹ̀ gbọ́. ẹ sísan kí lè fa. ọ̀gá èmi àti ìdòwú máa ń jà a máa ń parí ẹ̀ ni kì í sàkọ́kọ́ kò í sẹ́ẹ̀kejì mo rí i pé kì í sọ̀rọ̀ tí mo lè mú mọ́ra mọ́ ni. ẹ̀yin fúnra yín àti àwọn màdàmú léde ipe àbóyẹ gbàgbé nǹkan sílé ẹ̀ ń lọ bí iṣẹ́ àbí ẹ̀ kàn fẹ́ jáde onímọ̀sílẹ̀kùn fún yín lẹ́ẹ̀mẹ́fà sẹ́ẹ̀rí ìdòwú tẹ̀ wò yìí ó wọn máa jáde á máa wọlé á máa jáde á máa wọlé mo ti sílẹ̀kùn fún bí ẹ̀mẹ̀wá rí ibi tí wàhálà tún wà náà ọ̀gá ìdòwú ti jáde ńjọ́ kan mo ti bá sí gẹ̀ẹ́tì lọ bọ̀ kí ìdòwú máa wá ta mí lẹ̀ síta múni ewu làbùdó máa domi lẹ̀ ọtí ni mo mọ̀ tó máa tà á lẹ̀ ewu làbùdó máa domi lẹ̀ oríṣiríṣi wà ló wà lọ́wọ́ ewu ọ̀rọ̀ ẹ ti sú mi mo ṣe wáyé o ìgbà tí mo rí pé mi lè mú mọ́ra mọ́ kí ló dé èwo ni frustration lẹ́nu iṣẹ́ ẹ̀yin kan dààmú mi tó fi ìdòwú ṣe dààmú mi inú mi ti bí mi rí mo ti mú ìwé wá fún pé ó dà ìdòwú tọ́ ọ bọ̀ wí kí mọ́ ìgbà tó mọ jáde lójúmọ́ ìdòwú fa ìwé yàmọ́ mi lọ́wọ́ ni ó yà wí mọ́ mi lọ́wọ́ ni. ẹ ẹ obi mi fa do. sorry sir. mi do. ẹ̀gbọ́n mi. wọ́n ti òkèlè sọ yìí ṣé òótọ́ ìyàgbọ́ parọ́ mọ́ ẹ̀ ni. ẹ̀gbọ́n mi a máa dà fún yín ajá ò ní gbé yín lọ́mọ lọ. máa jà ṣé bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ kọ́. ẹ̀gbọ́n mi kò rí bẹ́ẹ̀ o. ẹ ìdá o sọ́ọ̀sọ́ fún mi pé mo parọ́ ni àbórí àwọn pé ni ṣe ṣe ṣe èmi parọ́. ẹni kọ́ jẹ́ ìṣàlàyé. ẹ jẹ́ ìṣàlàyé. ẹ má bínú sá tọ́lọ̀ yẹn ti kà mí lára ni sà. ó sọ tiẹ̀ sí i kò tó gbogbo. Oh, ok ok sa. ṣé n gbọ́ tiẹ̀ náà. Oh, oh, ẹ má bínú sà. ó ń gbọ́ ẹ. ọjọ́ tí òkèlè sọ yìí mo jẹun nulẹ̀ mo dẹ̀ ní à téèyàn bá jẹun èèyàn máa ń ta mi sílẹ̀ ni ni mo fi jáde wá síta pé à kí n wá bọlẹ̀ ṣó ti ẹ̀yin náà mọ̀ pé omi làbùwẹ̀ omi làbùmú mo dẹ̀ jáde mo dẹ̀ ta mi sílẹ̀ mo rí pé à mo wọlé yẹn ní à omi ẹ̀ ò tó mo ní à Òkèlè sílẹ̀kùn mo tún jáde mo tún ta mi sílẹ̀ ó tán o nǹkan kékeré tí mo ṣe nìyẹn o eh. lòkèlè bá mú mi bú. Eh. ìdò ẹ̀gbọ́n mi. má kí n bẹ ìjà o ìdò má jẹ́ kí n bẹ ìjà o ṣọ́ àṣàn náà sì ní ìwò àdúgbò ìyáta wo wo wo wo tá n gbé ní ẹsẹ̀tì yìí ó jẹ́ ònú lé so o lè fọwọ́ nu lé wàá pọ́sítà wàá fọwọ́ ń ta wàá ń ta mílẹ̀ síwájú ta láyé kó ń bọ́ ògùn àwọn ń bọ́ òòṣà ṣó sọ wíwá ẹ di ilé òṣàlà abilé egun ló sọ ti báyìí wọn ọkùnrin ah ẹnu mi ní mọ́nsá ti sọ òkèlè sa iṣẹ́ bẹ́ẹ̀ kó ṣe bí iṣẹ́ ok sa ṣe understand yes sir iṣẹ́ ṣe bí iṣẹ́ ok sa náà sì ó sùn ojú oúnjẹ òní kò tí ì ṣe nígbà díẹ̀ bá fi wá ṣe tó tó wọn máa ṣe but for wọn kò lè yára ifọ̀ àtọ̀tọ̀ jáde rárá pé wà fẹ́rẹ̀ ra kọ́kọ́ pè mí ná eh, eh. tí wàá ní kò lọ oṣù kejì fún báyìí wọ́n lọ wáṣí kejì fún ah. lásọ. ọ̀dà fún àbò ọ̀dà ni. Ah, ah, ẹ̀gbọ́n mi àìmá ṣe ẹ ti gbé mi lókèlè lọ́wọ́. wọ́n gbé alẹ́ ìtàlẹ́ lọ́wọ́ wọ́n gbé eh, gbé mi lókèlè mo ti sí géètì kan géètì kan ti ń complain mo sí géètì ń jọkan géètì dẹ̀ ha lórí pa sí géètì ó géètì gan lè ṣe pé fún ọ láì ṣe géètì ṣe géètì ẹ̀ làwọn ni kò dé wàhálà ẹ̀gbọ́n mi ẹ̀gbọ́n mi. ìdòwú ẹ̀gbọ́n mi. ìdòwú ìdòwú máa bá ẹ jà o wí báyìí sórí gbogbo tó ń ṣe ní ìlú wa lọ́hùn yẹn kò dé ibà yìí o ìgbówó ló wà yìí o even kò sọ́dọ̀ ìgboro estate à ń gbé níta wà yìí o ọ̀n fariwo wọ́n ní security o ṣùgbọ́n tó bá rìn kùnrin ọlọ́pàá máa gbé ẹ o tó bá rìn o ajá máa hi ajá máa jẹ ẹ o òbí mo nífẹ̀ẹ́ ẹ̀ mi bẹ́ẹ̀ sọ́nù bẹ́ẹ̀ sọ yìí o wọ́n á kọ́ wọ́n pé òun ní gbọ́ ó pé ọkọ̀ ẹ̀dá ẹ̀ o orí bàbá àti ìyá mọ̀ pé hmm, mo sọ tí mo lè ṣe kó kó wájú mi. ẹ̀gbọ́n mi ah. ah inú ṣé ah oh god ah ṣé mi wá ṣe ẹbí gbàgbà tó lọ ẹ̀ ń tẹ́bí wa ọ̀rẹ́ rí pé agbára mi mo gbèjú lórí ọmọ yìí o mo ní wọn lè dùn ẹ bá mi kó sínú kojú padà ah ẹ máa ríran wo ẹ ti gbàlejò. àwọn ẹbí pa mi o ń jẹ kí lè lè lọ. ah ọmọ láti gbà tí mo ti kó lábúlé wa mi ó ti pẹ́ tí mo ti jẹ iṣu sí mi ilé ti dúró báyìí. Ah! Ah! ọmọ kí ló fẹ́ ṣe. Ah! kí ló ṣẹlẹ̀. lẹ́tọ̀ kó iṣu sórí gas cooker. ebi ń pa mí mo dẹ̀ fẹ́ sun iṣu jẹ so ṣé ṣé ṣé kankan wà nìyẹn ni. ṣé orí gas cooker lọ́sùn máa ń sun iṣu jẹ orí gas cooker làwọn ẹgbẹ́ ẹ ti máa ń sun iṣu. ẹ gbà mí ṣé ní abúlé wa lọ́hùn àrò mẹ́ta la fi ń sun iṣu jẹ eléyìí ẹ̀rẹ̀ mẹ́ta ah, mẹ́rin tiẹ̀ ni so kí ló fi yàtọ̀ ọkọ náà ní gbogbo ẹ̀ ah. àti mẹ́rin àti mẹ́ta ká ló pọ̀. mo ṣẹ̀ṣẹ̀ wá rí kó o gbádùn. òbí náà kà sí mi. ayé ń ṣi ẹ ah, wàhálà ò gbádùn àrà bó ti ń kó mọ o fẹ́ sun iṣu jẹ lórí gásùkà o fẹ́ sunlé mọ́ wa lórí kò sí wàhálà o fẹ́ èmi ò wá ní lajú mi lẹ̀ báyìí. ọkọ mi ò ṣì bí ẹ fún mi jẹ́ ìsọ fún ẹ anytime dọ́gba bá ti wà ní màá mi sọ pé mo report ẹ fún wọn wo òpó náà dé. ẹsẹ kí ló máa ń ṣọmọ ọ̀dọ̀ iná ṣé ìwọ ti bá ẹsẹ wo díẹ̀ ìjẹ bàǹkù bàǹkù bí báàf wo ọ̀gbẹ́ni díẹ̀ jẹ ìwà nǹkan jẹ Ah, àti ah, ẹkú mọ lórí èèyàn ọ̀gbẹ́ni wá wo. ọbànjọ ìgbẹ́ òsà ìdòwò ṣàkàṣà àbà. ó lè wo òsàn kankan tó ṣe bó ṣe máa wò lélẹ́yìí tí ó jẹ́ pé ọpọlọpẹ ọlọ́run lẹ́yìn ọba ti jóná mọ́ wa lórí ẹ can you imagine ẹ bọ̀dá àdòwò àbí kí ló ń pè ní ṣe fẹ́ balẹ̀ ìjẹ ni. wọ́n ní àbúrò ẹ̀ wọ́n ló kù díẹ̀ kó sun ilé mọ́ wa lórí òòlè sàn kankan wọ́n ní ah, ah, can you imagine kéèyàn mú iṣu iṣu kó fẹ́ jẹ́ kó má lè pé jọkílá ní kùkù gan fún un lẹ́yìn torí kò yé mi o mo kàn pẹpẹ sọ̀rọ̀ ní mọ tó yẹ kí n sọ kílá ní kùkù fún ó fẹ́ jẹjú kò lè pẹ kùkù kó wá mú iṣu lọ sún lórí gáàsì jọ tó máa ń pé lédi yóò rìn sásìkò àbí kó lọ sí kitchen ṣàtàwọn ò ní jóná mọ́lé wẹ́lẹ́dà mi ò mà ṣe o tó jẹ́ kó rí mi gbà bọ̀dé o because kò yé mi plant bọ̀dá yìí ní fún wa nù lé gangan ẹlẹ́dà mi ò ní jẹ́ kó ṣẹ because mi ò mọ problem o kí lè wá kiri gan-an máa fún yín lóúnjẹ ẹ̀ ní jẹ́ ẹ̀ kàn lè máa da lérú kí ló dé gangan náà mo mọ kọ́ tí mo lè sọ o mo mọ kọ́ tí mo lè sọ àmọ́ nǹkan tó bá ti ń dọ̀rọ̀ ọkọ báyìí mo máa ń pẹ́ra mi ni mo máa ń pẹ́ra mi mi dẹ̀ nílájú mi lẹ̀ kéèyàn sún mi mọ́lé. àwọn ah, máa bínú yóò sàn adéyàlá mu. mo ti gbọ́. Um, ìdòwú ìbábọ̀ wọn ni pé agbójọ nìkan dá àgbà ọ̀ṣìkà ni ìdòwú báyìí máa tiẹ̀ nǹkan tí gẹ́ẹ̀ sọ́ọ̀sì nípa ẹnu lè ipe òmùsù lọ́sùn lórí gáàsì onípẹ́wẹ́ jẹ́sọ àtẹ́pọ̀ lóhùn ẹ̀jẹ̀ tí ọ̀tọ̀ ní àbí rọ́ ni. ọ̀tọ̀ ni ẹ̀gbọ́n mi ìgbà tí ṣoṣo tí wọ́n mi jẹ mo sì rò pé kí n gbìyànjú ẹ̀ nínú kíṣìn àbí kílẹ̀ máa ń pè é Ah, ó dẹ̀ bá mi ń bẹ̀ ó dẹ̀ ń bá mi po kíní má fún ẹ náà kù. ṣótán sórí pé wọn ò purọ́ mọ́ wọn sórí pé òótọ́ náà fẹ́ sunlé mọ́ wa lórí. rárá o mi ìsunlé máa ń lo iṣu mo fẹ́ sun o. báyìí màá tiẹ̀ ń ṣe sìn ń ṣe ní dáńtọ̀ nípa èyí ó burú jáì gan ni o bí ìyàwó mi tó ń bí tó ń bọ́ ìnìyẹn àjẹ́ ń bí mi náà but spanish game wù àti bí ṣe ń bí mi kiri ìyá àti sẹ máa pa ẹ̀ dànù lè ṣiṣẹ́ léṣe o yóò fẹ́ gbọ́ràn ni yóò fi ṣiṣẹ́ ni ah, wọ́n bí go oṣù kanu àbí ara rẹ̀ tó ń ṣe ní àbáyé lọ́hùn yẹn kò dé ibà yìí o sọ́sàn sí tí mo ṣe fún ẹ mo ṣe tó pé ọjọ́ ọ̀la ẹ kò lè jẹ́yàn kò lè láyé ni tí o fẹ́ change wọ́n kọ́ ni iṣu ọ̀tọ̀ kó wọ́n jẹ ni wọ́n wọ́n jẹ wọ́n fi gáàsì ah. Ah! wo ọmọ mi o tó bá ti lówó àti lówó kọ́ ló ká mi lọ́wọ́ kọ́ wàhálà ajé ṣá tí bá gbẹ́rẹ́ ẹ̀kọ́ ṣá tó bá ti jọ ayé pé olójókòó ni tó pé kí ni olùjẹ méjì tó gbọ́dọ̀ lọ pé ṣe náà àti ṣùgbọ́n inú ẹni abẹ́ sọ àwọn ẹ̀kọ́ òun parẹ́ fún wa wà nílé oṣooṣù jẹ wà nílé bọ̀wọ̀ ọ̀rọ̀ tó ṣe nílé oníwọ̀n lára ló ṣẹlẹ̀ tó yẹ òpin ni tẹ́kùn lè pé wọn tó ń ṣe é wọn náà wọnú gbà ọyà kó mi níbi wà lóhùn yẹn mo ti wà ní gbòòrò bẹ jẹyàn ọjọ́ iwájú bẹ níláàrí ọjọ́ ọ̀la bẹ tọ bẹ bímọ kí níyàwó kí tọ tọ tó yẹ kó sóyún ní lẹ́la yẹ òpó tó ṣe kọ́ dáadáa kì í má ó bẹ bẹ́ẹ̀ kí bínú sí ẹ o tí wọ́n bẹ́ẹ̀ falẹ̀ ẹ̀kọ́ òní láì kí láyé àtọ̀run o tó yẹ sí ìwọ ẹni tó wá ṣe fún ẹnu ilé tó wà láì kẹ̀kẹ́ kí máa mú àbí ẹni kí ló ṣe fún ẹ tó rọ̀ǹgì Sir, ẹ tá bá ṣe spag àbí a ṣe noodles àbí rice wọ́n máa sọ pé àwọn ò lè jẹ pé ó dàbí àrùn ipe ẹ̀bà iṣu làwọn máa ń jẹ lábúlé àwọn wọ́n tún máa ń kó àrò wọnú lé sometimes. can you imagine wọ́n tún kó àrò lọ sínú kíchìn mi ò dẹ̀ lè sọ fún mi ẹ wọ́n ní gọ́ọ̀tì wọ́n wọnú kíchìn mi lẹ́yìn ò dẹ̀ lè sọ kò sí wàhálà. Um, baby baby baby you know what má bínú díẹ̀ díẹ̀ máa ń jẹ you understand apárí kan kan tó parí kejì ó ti yẹn sìn àwọn tó yẹ pé ẹ̀bà lóhun jẹ ẹ̀fọn lẹ́bàá jẹ understand enye ebe a ọla ebe na rice ọtụ na news ọtụ na indomie ọla ebe a tó yà mọ̀ra díẹ̀ díẹ̀ ni wọ́n wọ́n fa wàhálà o o ó jẹ́ o tó understand rice ọdún òun jẹ filẹ̀ ẹ díẹ̀ o wọ́n lè dọ́wọ́ rẹ pé tó ti yẹn sí ẹni yìí wọ́n kí ó jẹ́ ìdè ni. wọ́n bá ṣàgídí o wọ́n ti lu ẹ àbúṣọ kankan mi ní dá sí o tó a ti fẹ́ gbọ́ gbọ́dọ̀ ẹgbà yẹn kọ́ àárọ̀ kọ̀ọ̀kan kan ni wọ́n máa ṣe pé bí àwọn tó pẹ́ ń bí gbọ́dọ̀ nǹkan wọ́n fún àyẹ̀kọ́ àti bàtí mọ́ wa ó sọ wọn lọ́wọ́ lọ lóyún sá ìjàbẹ̀ lọ́hùn lọ́hùn kò kọ́ ẹ̀kọ́ tó mi darí. ire o. adé mi is that how you're going to say pẹ̀lú gbogbo ọ̀rọ̀ tọmọ yẹn sọ ọ́ lẹ̀ àti ó ń ṣe ń bíi pé àti báàbúrú ẹ̀ gan sọ̀rọ̀ bíi pé jọ ṣó fẹ́ pa ẹ́ ni jọ ṣé òun ló ń bọ́ wa nulẹ̀ yìí ni because kò yé mi wọ́n ìtẹ́nìkan máa fi wá láti ibì kan ọmọ family ẹ̀ for that matter ó máa ṣe nǹkan tí ò da ò dẹ̀ nílé bá sọ̀rọ̀ torí kí ni ṣé òun ló ń bọ́ wa ni tó bá jẹ́ pé family mi ni mo mọ nǹkan tí màá ti ṣe fún bẹ́ẹ̀ ni. mo mọ mo mọ tó lè ṣe wọ́n máa wá síbẹ̀ ṣe àṣà wọ́n síbẹ̀ sórí àwa lè fi agídí mú agídí àwọn kan mọ̀kẹ́ nìyí fáyìn olóka mo wá sí àbúrò mi ni ẹ̀jẹ̀ mi ni ọmọ ń kú mi ni ṣàṣàn tó bá dáhùn sí ó kọ́ mi máa wà ń bẹ̀ jájọ tọ̀ jájọ tọ̀ sọ́nà pé báyìí ló ń ṣe jẹ́ kó lórí level tó wà àtọ̀wọ̀n yẹn wá kó lè kó láyè bọ̀rọ̀ bẹ́ẹ̀ náà àwọn manager àwọn package àwọn manager náà dédé náà tó lọ́njọ́ wọn kọ́ ọ̀rẹ́ bí ọkùnrin bí yìí o wọn sọ wọn ẹ ẹ tó ti tó kùn tó tù ọ kẹlẹ yàrá ẹ tó tún lọ́wọ́ ni wọn tẹ bínú kò tó jẹ ibi tó yẹ kò tó jọ ara tí kò ń ṣe náà nìyẹn. torí kó jẹ́ fámìlì òun ni kó dẹ̀ pa wá mọ́nú ilé ni kó dẹ̀ sùn wá mọ́lé kí ló ṣẹlẹ̀ gangan ẹ jọ ń torí ọlọ́run o jọ ń torí ọlọ́run kéèyàn kan kó má pa èmi o kó má pa mi adé ń sọ à ń sọ pàṣẹ yíyẹ báyìí ló ń ṣiwà báyìí kí ló ṣẹlẹ̀ gangan náà kí ló dé. wọn sọ fún idiot náà sí gáàsì yẹn kó máa ti látẹ̀yìn so tó bá dáná wọn á ṣí látẹ̀yìn wọn á ṣí sílẹ̀ náà yẹn kó máa ṣílẹ̀ tó bá ṣàtúwà ti ṣiṣẹ́ kọ́ lókù. má wọrí ó sì máa mú wọn gbẹ̀yìn ni àwọn náà ló máa mú tó bá ti dalé àwọn ni wàá lọ bá. ìdòwò ṣá ò ṣá ò ṣá ò ṣá ò ṣá. ọ̀rẹ́ òótọ́ ọ̀rọ̀ ni ká máa sọ wọn wọn sì mí ní ìyàwó mi lára gidi gan-an ah, ọmọ ní lára gidi gan-an ojoojúmọ́ wàhálà ah, ah, àárọ̀ wàhálà ọ̀sán wàhálà alẹ́ wàhálà pẹ̀lú ìyàwó mi ó bímọ kó bímọ kó bímọ mẹ́díkálì ìwọ fúnra ẹ mọ̀ náà wípé kò sóhun tó ṣe mi àtìyàwó mi ọlọ́run ló ń ṣe ọmọ kò ní tó àsìkò ni ah, ah, wàhálà wọn ti pọ̀ ju o wàhálà wọn ti pọ̀ ju o ẹ jọ tábẹ́ kò ṣe wọn tọ́ ìyàwó mi líle eré ni tó bá rù sí wọn jọ kí ni kí n sọ wọn tó wá wọ́ọ̀sì wọ́n tún wá fẹ́ ba gbogbo ẹ̀ jẹ́ wọ́n fẹ́ fọ́ gbogbo ẹ̀ lójú wọ́n sọ wípé àwọn máa fẹ́ ìyàwó mi fún mi lójú ìyàwó mi ah, kò dáná tọ́lá yẹn pé kọ́ńtù ẹ̀dì la ṣe àyè ìgbà wo nìyẹn kí ló ṣẹlẹ̀ àyè ìgbà tí wọ́n náà pè ní. Um, ọ̀rẹ́ sórí àwọn ìyá wa yẹn ọ̀rọ̀ wọn àfi sòrò ni because um, abiyamọ ni wọn wọn máa ṣe bẹ́ẹ̀ lọ́tọ̀ pé n tó máa ṣe kò sábẹ́ ọdún bí wọn pé kò ń bímọ kó má yọ ọmọ mọ kó tó kó tó padà wọn ti ń dàgbà but eh, kò yí wọn ni kò yí dáadáa pé à ọlọ́run ń sọmọ. ẹ̀ṣọ́ tí wàá forí ìyàwó mi ìrún mọ́ pé kò ní bímọ. no na òun láyìn máa ti ẹ̀ mọ̀ pé ìyàwó ẹ̀ wà òkè wọ́n náà wà òkè máa bímọ àsìkò ní nǹkan time ni bọ́ wọn náà òye ọ̀sẹ̀ ìsọ̀ sùúrù máa ṣe ṣọ́ àṣà má tó ìyàwó ẹ̀ kó ṣe ìyá ẹ̀ má tó ìyá ẹ̀ kó ṣe ìyàwó ẹ̀ àárín ìlú máa wà àwọn méjì àṣọ́tún àṣe òsì nígbà tí ọlọ́wọ́ ṣe kí ni àgbàdúrà ọ̀tá ń fẹ́ kò ti ọ̀tá ń sìn. kò sí wàhálà àárín yẹn lèmi gangan fúnra mi dúró sí àárín yẹn ti fẹ́ sú mi because ah báwo ló yẹ máa rí kírú ìyàwó mi kó wá sọ̀rọ̀ sí ìyá mi kí ni kí n sọ ó wrong now kó fẹ́ra wọn sípò yá kó fọmọ yẹn sílẹ̀ àmọ́ ìgbà mi tó máa máa ké tó máa ké tó máa ké tó pé màá bí kò dé ó dẹ̀ ti sú mo ti mọ̀ pé kàn tó ṣẹlẹ̀ same thing. àwọn bíi ṣé ah. ìyàwó ẹ ló sọ ẹ mọ̀ pé kò sọmọ bẹ́ẹ̀ kò lè ẹ̀fà láéláé rú sọmọ sí. mo mọ̀ tí wọ́n tó lọ́kọ́ lére ni tí wọ́n bá dẹ̀ bí mi bọ́ ìwà yẹn màá dẹ̀ palẹ̀ ìyàwó mi mọ́ màá dẹ̀ fi lú ilẹ̀ tínú bá bí mi máa palẹ̀ ìyàwó mi mọ́ màá dẹ̀ fi ìlú ilẹ̀ fún wọn. Hmm, ọ̀dà ọwọ́ mi tí o ọwọ́ mi tí o dùsọ́sìn yẹn fún mi ní àdí àkàn ní wọ́n tó táwọn tí mo ti ń bá ìyàwó ìfà wàhálà yẹn tó fún ní kìíní ìyàwó aslan bóyá èmi àti ìyàwó bàtà àwọn ọmọ mi àti wà àti ìyàwó ẹ̀ kọ́kọ́ bá bí Ghana àbíkọ́ bá bí kótó ọdún kọ́kọ́ bá bí two weeks àdínà ti lọ bá ọ́ Dubai two weeks so gbogbo ẹ̀ṣọ́ bá kó lọ́wọ́ yẹn sòkòtì lè wọ́n wá tí ẹ̀ lájọ wà ẹ́ wọ́n sọ pé táìmù ẹ̀ náà gbàdúrà wà gbàdúrà nǹkan tó fi máa ronú tó ronú tó gbóngbó ṣiṣẹ́ ọ̀rọ̀ oríṣiríṣi tọkùn máa súnmọ́ ó máa dúró o bí a kà kú bẹ́ẹ̀ two weeks or a month kọ́sẹ̀ táwọn pé eh, ndc ni àwọn àgbàlódé àwọn àwọn ọmọdé school ọgbẹ́ kan tó Dubai kò sí wàhálà ọjà mi ni. náà kò tẹ̀ sí wàhálà gálà ẹ̀ dà anyone ṣá kò síbi tá a lọ tí ò pè mí ah, ó dẹ̀ sọ̀rọ̀ eléyìí ó dẹ̀ sẹ́ẹ̀tì o ah ó set ó set ṣé kò fọ ẹkọ sí. toro tiẹ̀ sọ̀rọ̀ eléyìí ó bá ó bá mi lára mu. ọtí ló fà á. ló mi sọ bẹ́ẹ̀ mo ní kò fọ ẹkọ sí ọtí ló fà á mo ní ṣe kò fọ ẹkọ sí. ọ̀rọ̀ <laughs> kò sí wàhálà no problem o. Oh òkèlè dà kó mi ṣí gbé. ah mo wà ń bí sà náà ni mo lórí ọ̀nkú báyìí báyìí. alaye ẹ ẹ pẹ̀lẹ́ sà. báwo ni family kọ. adúpẹ́ fọlọ ẹ ẹ ṣe òfin ah ìgbé tẹ́sílì wá báyìí àfúnni ló ń wò bẹ̀ ni ni ó tún dé yìí. torí tó bá ní ọ̀rẹ́ ọ̀gá yàn ọ̀gá yàn ni torí pé ọ̀tá ọ̀gá ọ̀tá èmi náà ni mo sì wà yìí mo sì mọ̀ pé ẹ̀yin àfúnni ló ń wò bẹ̀ ni <laughs> ẹ pẹ̀lẹ́ sá ẹ ti fẹ́ máa lọ nìyẹn. àmú lọ. ẹ ẹ ó tiẹ̀ ní bùkátà kékeré kan tó kàn sáré yọjú tí wọ́n pè láti ilé wọn á ní à àwa náà ní àwọn èèyàn tí wọ́n jẹ́ àwọn èèyàn pàtàkì táwa náà lè kó bùkátà wa lé lọ́rùn ni mo ṣe wò pé ẹ̀yin tó jẹ́ pé a tó gbójúlé nìyí <laughs> a tó fara tìbí òkè owó tí wọ́n sì wá nídìí náà owó kékeré ni owó tó jẹ́ pé tó bá sọnù lọ́wọ́ ọrùn yín gan ẹ lè gbàdúrà kẹ́ mọ́ rí e mọ́ máa nídìí bí wàásù lọ́wọ́ yín sà. bí wàásù tí mi lò mọ́ wà nù mọ́tò. irọ́ wàásù yẹn kọ̀ àkẹ́sì wàásù bíà ìdajì hundred Eh, fifty k. òkèlè fifty thousand ló pe bẹ́ẹ̀. Eh, owó tó lè sọ lọ́wọ́ ìtẹ́lẹ̀ ẹ lè má rí iye mọ́ gan. ó dáa kò sí problem ah, kò sí cash lọ́wọ́ mi bíi eh, kò sí ah, cash. ẹ ẹ mo ní àkáǹtì ẹ̀lì sí transfer sí. irọ́ ni o. ẹ mi pa tanta. <laughs> ẹ má wọrí máa pè á sọ̀rọ̀. ok. ẹ máa bẹ wá kọ̀kọ̀ kí tó lọ yá bá mi ṣí gé. ẹ mo tẹ̀ fẹ́ bí sápá sí wa ń lọ káàkiri nísìnyí. àyíwá ni wa àbá ẹ̀ka àsànjà rẹ̀ màá lọ sẹ́nu gate mo fẹ́ bẹ́gbọ́n mi sọ̀rọ̀ jàre. ah ìdó sọ gbádùn kí ló fọ gbogbo sí iná àwọn kò sẹ́yìn náà ti rí ó kàn débi báyìí ó ní kí n kúrò láwọn kí ló mọ̀ tẹ́ẹ̀mí àti wọn jọ ń sọ náà. òkèlè má bínú. ó bá mi lẹ́yìn ni sórí jẹ́ ń sọ kankan fún ọ tó bá rò pé bóyá olè gbowó lọ́wọ́ wọn lówó wọn wà cashless mọ̀ sí wa wọn ní cash lọ́wọ́. pẹ̀lẹ́ síbi yẹn màá lọ sẹ́nu géètì jàre kó jẹ́ ń bẹ́ẹ̀ gbọ́n mi sọ̀rọ̀. sáré balẹ̀ wá mo ti ń gbọ́rọ̀ ẹ̀ o mo ti gbọ́ bóyá ń ṣe inú mi rẹ̀ dùn sí ẹ̀gbọ́n ẹ̀ ló lè má bá fa ẹ̀ ṣẹ́gbẹ́ lòkèlè ni oh, oh, ó oh. bá sọ̀rọ̀ ah irú àdàdà wo nìyẹn ọ̀nà ló jí wọn ẹrú ní babana, náà irú rọ́bìṣì oṣù tó ti wá ah. ṣiṣẹ́ lọ́dọ̀ yín bí. wo kele um, lọ sílé tí bá dọ́dọ̀ ẹ̀ máa ṣe kọ̀kọ́ sí. ẹ ẹ ṣe sà. ó lè má tó wàásù. ẹ ẹ ẹ tí o bá tẹ̀ tó wàásù ẹjọ́ tó bí lídà. ṣé transfer kì í ṣe. ẹ transfer mo gba transfer ẹ ẹ mọ kàládé lẹ́sà mi mọ̀ bí tó lọ sí tó ti rí jàlámì àti wọ́n fi ń sẹ́wọ́. wá wá wá wá farabalẹ̀ fara ẹ o èmi ò láàkì ìwàkúwà tó ń wuyì o tó bá ti rémi wo tó ń bá ẹ̀gbọ́n ẹ fà yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wọ́n ti ròyìn ẹ fún mi gan ni o láti a to z jẹ́ kó rí ẹ pé tó bá ṣàti rémi máa fi ara ẹ balẹ̀ kí ló fẹ́. ẹ wo bí gbogbo ọ̀rọ̀ tẹ̀yìn àtẹ̀gbọ́n mi sọnù ilé gbogbo ẹ̀ pátá ni mò ń gbọ́ látọjú wíńdò gbogbo ẹ̀ pátá ẹ wo bí ẹ jẹ́ má dara yín láàmú ẹ wo tí ìyá yín ò bá torí mi àtẹ̀gbọ́n ẹ̀ ti jọ rẹ̀ mo ju ẹ̀gbọ́n ẹ lọ ṣó ya wèrè ni so èmi àti ẹ náà ti wá di ẹgbẹ́ àbí ró wèrè wo ló sọ yẹn ìyá tí ló máa kó ṣe ya mi ó dà kó rí ẹ ti kó sì kó bí jọ. ṣé mi ní jẹ́mi tẹ̀ ní ìyá. a ah! ah, máa ta máa ta ẹ má jẹ́ ká tàánú aráyé ẹ má tàánú ẹni tí ó lè ràn lọ́wọ́ ṣóun ní ẹnì kejì rẹ̀ o máa tànù ẹni ò tánú lè jẹ àtọ́nà ẹni ò fẹ́ tánú lè jẹ àtọ́nà tí ó máa tọ́ sọ̀nà láti má jí sọ́fì ayé máa tánú. mo fi ń pa mi ọgbọ́n máa ń yanu àṣírí láti solve solution ṣáyé èèyàn kí nìkan tí mo fẹ́ ṣe ṣé kò tó sọ yìí bàtí àwọn bàbá ara ẹ fẹ́ ṣe gbọ́ngàn tó sọ bá mi clear kó lè sọ kó lè clear fún mi gbọ́ngàn yẹ kó sọ tèmi ká tẹ̀lé kó sáà ipò yó. ṣé gbọ́ mi sórí ọ̀rọ̀ ìdòwú tó ń tẹ̀lé èmi ò tọ́sí mi ìdẹ̀bí ìdòwú mo bá ń fún try fine. there is no harm in trying. bàbá ìdòwú mo mọ̀ ẹ́ o láàrin màá tiẹ̀ ọ̀rọ̀ tó fẹ́mi sọ yìí bẹ́ẹ̀ ni àbẹ́kọ̀ kí ni tún sàn. nítorí pé nítorí pé another of the day tó bá sọ ọ́fíìsì kan sí ìgbà yìí sí tó bá ti work out ah máa dé ọ̀kadà abúlé ni o. mo gbọ́ ẹ̀ ẹ̀gbọ́n mi ẹ̀sìn kéré mi ẹ wo bí nǹkan kékeré lẹ máa ṣe ṣó sì yé yín kódà gan ẹ má fún wọn lára ẹ̀yin lọ sọ́jà. So ẹ ra ẹyẹlé funfun tí kò ní àbàwọ́n kankan àti aṣọ funfun tó tó jẹ́ ojúlówó ẹ̀yin àtìyàwó ẹ gbé lọ fún ìyá yín tẹ́ bá ti gbé fún wọn gbogbo gun àìrọ́mọbí tó ń bá yín jà ó ti tán pátápátá. aṣọ yà á tó bí ọ̀pá mélòó. ìbá jẹ́ ọ̀pá mẹ́ta ìbá kó ṣáà ti jẹ́ funfun àti ẹyẹlé funfun tí ò lábàwọ́n àmọ́ ẹ má fún wọn lára ẹ tiẹ̀ má ṣe bẹ́ẹ̀ ni pé ẹ fẹ́ ra kankan fún wọn ó tán. mi ò mi ò mi ò gba àdúgbò sọ mi ò sọ́ọ̀sì dùgbò. Ah, ah, ọ̀dà ìwọ àti ìyàwó ẹ̀ nítorí kò ṣe ẹsẹ̀ wò lọ. àwọn èdè òwú sá nítorí kò ṣe ètò bá ṣe sá tó bá ṣe wọ́n sá ìdánwò mọ̀ mi ò àjẹ wà ládàbọ̀dàbọ̀ wọn adọ́kọ̀ọ́ sílé ni o wọ́n kọ́ra sílé ni o. ẹ̀gbọ́n mi ah, ẹ wò ilé ni mo ti níyì tẹ bá mọ orúkọ tó ń pè mí nígboro èmi ìdòwú òòṣà ẹ jẹ́ kó dán wò. yàgùn ṣá. àfi sùúrù náà kọ́lọ̀ ọba ṣàánú náà ni wàá kú àlàwọn akọ́tọ̀ sọ̀nù. lọ́sọ̀kọ̀ tẹ̀. ẹ jẹ́ ká ṣe ẹ kò sí wàhálà. Mm. ok sí wàhálà. sọ̀rọ̀ ọgbọ́n tẹ̀. kí ló máa mú. èmi ò mú nǹkan kan ṣé ilé ìrànkọ́ tí mò ń mu ni. mi ní láìkí ẹ̀rọ àwọn àwọn àwọn fún wọn tí kò àkúrẹ́ wọn tó mú kí ni. Ah, ọkọ̀ kẹ́ pàtà àbúrò ni amọ̀kọ́ sẹ́yìn mú. ẹ ẹ ní wọ́n ti ní amọ̀kọ́ bá amọ̀kọ́ ló mú. kékeré àfun náà ni ó jà sọ̀rọ̀ tó dáa. ọ̀tá ìwọ́ta ìwọ́. kò sẹ́ni tí ó wúlò láyé yóò rẹ́ni tí ó wúlò láyé o ẹni tó dórí ayé kò dògbọ́n wúlò bẹ́ni tó ń bẹ ní ọ́fíìsì ṣe wúlò àṣìwèrè lórí títì gan wúlò ire ń jọ bí o ibi ń jọ rẹ o ire ń jọ bí o ibi ń jọ rẹ o ojú òkun ta kókó ọlọ́gbọ́n fẹ́ tú kò rí òmùgọ̀ débẹ̀ orí tú níbi ọlọ́gbọ́n ti lè kérò pẹ́lẹ́ òmù gbọ́mọ yóò rí. kò sẹ́sẹ̀ nù kí ẹbí ọkọ báyọ̀ gbé àmọ́ ìwà tí bọ́dà dòwú ìwà burúkú gbáà ni gbogbo àwọn tó ń bá wa ṣiṣẹ́ nílé gbogbo wọn náà ń kọ̀ǹpléìn wọn mi ò dẹ̀ fẹ́ kó di wípé bóyá wọ́n máa gbá sí mi èmi náà máa sọ̀rọ̀ sí wọn mi ò fẹ́ rárá because mi ò ní fẹ́ kó sọ pé bóyá mò ń disrespect wọn. um baby like seriously only point sure stand àmọ́ ẹni mi ò jẹ́ ni èèyàn mi ò ṣe èèyàn àlè fi aláwo lásán ṣọ́sán àbúrò mi lásán wọn pa èyí fine lóòótọ́ ìlú ń wù àtọ́wò ní ìlú kò tẹ̀mí lọ́rùn ìmú pọ́pùsì ẹ̀ kò tẹ̀ wọ́n lọ́rùn wọ́n ní fún wá sí ìgboro at least tí wọ́n mú kò láwọn ẹ̀dọ́ àmì báyìí náà ẹ̀ á ṣe level ẹ̀ because tó kú ọ̀kọ́ láwọn tó ń bẹ̀yẹn ní oṣù ṣẹ́dá tó ṣe yẹn ìgbà ló sì dé náà mo pé láìpẹ́ ìjọ sí wọn adapt pẹ̀lú wa so náà ṣe ń bí àwọn lára nígbà pé ti ìlú lọ so sóò nǹkan fi ṣe sọ́rí àwọn tó ń ṣe àwọn táwọn àwọn eh, ẹ̀rí ni àwọn gardener àwọn àwọn eh, gateman àti cook tó ń ṣe kọ̀mínì pa ẹ̀ fún wọn lẹ̀ kó tí mọ̀ wọn lára ni a tó mọ̀ wọn lára wọ́n ni máa bẹ̀ tó ọlọ́run jọ anything tó máa mú àti ìdòwú táwọn síra yín pé ìgbà yẹn wá ń kọ́ tani yín gan èmi ni mo sọ̀rọ̀ ẹ̀mí èjì mi ìfẹ́ kò ṣẹlẹ̀ so mi fẹ́ àrífín náà ìwà tó àwọn family mi because mi fẹ́ ṣeré ìjọba anybody bí ẹ̀fín náà ẹbí mi náà ẹgbẹ́ àwọn àbúrò kan tó kéré sí mi so as i no dey feel so much for my life baby jọ tó yọ lọ́hùn ìdòwò bá mi pa ẹni tó bá ń ṣe jákàjọ máa tọ́ sọ́nà díẹ̀díẹ̀ pé sùn àwọn ọmọ dáa sọ́wọ́n àtàǹtì wà jọ jákàjọ ibi ìgbà tí àní ajá pet tààrà níbi ẹ̀yà bíi two weeks a week tàbí sínú ilé tá à ń tọ́jú ẹ̀ tó dàgbà tó dàgbà tó bá sàn wa wà sọ ohun adìyẹ kí ká n ò mọ bí mo sọ. bó wọn kì í ṣàròbó náà. ọ ló ń sọ̀rọ̀ báyìí náà ní àwọn èèyàn tó wá yẹn ni kò ṣàròbó ní báyìí àròbó ni because kò mọ ibà yìí kò máa ṣe ṣe ń bí àdìmọ́ akọ ni ọ̀dọ́ àràbúlé ìjárọ̀bọ̀. ó máì kí ẹ máì máa rò ẹ mọ́ sọ́sọ́ o. kò sẹ́ni tí ó wúlò láyé mi ò Ah, tí kò wúlò láyé o. èmi <laughs> ah! yes ma. ọkọ mi. yes ma. o sọ fún mi pò ń bọ̀. ẹ wo kàn ní kí n wá rí yín kí n wá surprise. ẹ wo kàn ẹ jọ. níbo la ti rí i bá lọ sọ fún mi rárá rárá ẹ máa kó lọ ẹ máa kó lọ sí ìfẹ́ mi ara ó ṣe mi rárá alẹ́ máa kó lọ Bádéjọ ẹ máa ẹ ṣe mi alẹ́ máa kó lọ ẹ máa kó lọ ẹ máa kó lọ mi ìfẹ́ mo ní mi ìfẹ́ mo ní mi ìfẹ́ ah, mo ní mi ìfẹ́ ẹ máa kó lọ ẹ máa kó yẹ ẹ máa kó lọ yẹ yẹ Bádéjọ Bádéjọ Bádéjọ yẹ òpó Bádéjọ. ìrè ń jọ bí o ibi ń jọ rẹ o ìrè ń jọ bí o. ó mà ti ń jọra wọn. Hey nǹkan tàbú ẹ ní kì í ṣe ó ti ń jọra wọn bọ̀ màámi kí ló ń ṣe wọn wọn ṣàlárì wọn wọn ṣe ẹnìtẹ tá a gbé yẹn lé tí mo yọ ayẹyẹ lé tí wọn báyìí tíyàwó mi yọ àjọ fún tó báyìí tó wà ó ṣe pariwo tó ń ṣe gbogbo ẹ tó ń rọjú tó ń pariwo ee ìbọlẹ ti rí ta ló sọ fún yín kí ni. o fẹ́ gbọ́ wọ́n lé wa dànù ni wọ́n lé wa dànù ni. <laughs> kò yé yín ni. kò yé mi o kò yé mi o. Ah, ẹ̀gbọ́n mi mi sọ fún yín ṣé mi sọ fún yín. Ah, ah èmi ti sọ fún yín pé nǹkan mo ti mọ̀ pé yóò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ kò sí ọgbọ́n tẹ́fẹ́ dá sí nǹkan tí ò wá yé yín ni pé sẹ́yìn ò mọ̀ pé nǹkan tẹ́ ṣe fún wọn yẹn bí ìgbà tẹ́fẹ́ pa wọn ni. Ah, ìyá mi ò gbọ́dọ̀ kú. kódà gan bẹ́ẹ̀ ni pé ẹ gbé ìwọ fún wọn jẹ ni ah, àmọ́ yorùbá lẹ́yìn náà ó yé yín bí ìgbà tẹ́ gbé ìwọ fún wọn jẹ ni. ẹ wo ẹ máa jókè máa yọ àmọ́ o gbogbo ẹ ń wọ́mọ kiri gbogbo ogun ẹ ń wọ́mọ oyún àyìn àtẹ̀yìn àtìyàwó yín gbogbo ẹ̀ ti dópin ẹ máa jó kẹ́ máa yọ̀ <laughs> mi ì sọ pé ìyá yín ló ń ṣe yín o àmọ́ ọ̀rọ̀ yín ti dayọ̀ ẹ̀yà máa dúpẹ́ ẹ̀gbọ́n mi. ṣé mo tó sọ ni pé kárí màmí ló wà ń di ọ̀rọ̀. <laughs> mo sọ fún yín ẹ ń kéré mi. má kọ ìjà sọmọ o ah, ah. má kọ ìwọ sí ìyàwó. ìrọ̀rọ̀ fi àbúrò mi lẹ̀ fi àbúrò mi lẹ̀ <laughs> sórí ah ṣé kò sí máa jọra wọn ni kí ló pariwo fún kí ló lè wà dànù fún ah, tó bá dé rí bẹ́ẹ̀ tó bá rí bẹ́ẹ̀ ah, máa wojú wọn ọlọ́mọ ti àjẹ wọn kú wọ́n ní àmì onídọ́wọ́ wọn mọ́ ah wọn ò ní jẹ́ kí lọ́mọ láì sáwọn òbí mi ni lèmi èmi tí mo ń tọ́jú wọn tó irú òsì wo nìyẹn. ọgbà eh, eh, eh, ìgbà tí ló bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí mi ò gbàgbọ́ o àmọ́ àìsàn bó ti wá ń sọ pé orí bákan orí bákan yẹn ó lè mọ pé àbí tí ò tọ́ nàbí bẹ́ẹ̀ kọ́ ó dà ìdò ẹ̀gbọ́n mi so tí a bá bẹ́ẹ̀gì lórí tábà wú ti gbòòtú gbòǹgbò á padà rúwé o ọdún hmm. eh, alẹ́ yìí kí ló tún kó bàbá ṣe báyìí. Hmm. ẹ̀gbọ́n mi ò tọrọ lẹ sọ kódà gan nǹkan tí ẹ̀gbọ́n mi béèrè yìí mo ti rò pé ẹ̀yin lẹ ó béèrè ẹ̀ ṣùgbọ́n bí wọ́n ṣe béèrè yìí màá láàyè yín ẹ wo bí ó kù ó kù òun nìbọn ń ró àmọ́ gbogbo wàhálà tẹ́ ti ṣe sẹ́yìn ẹ gbogbo ẹ̀ ń wọ́mọ ẹ̀ ń lọlé gbà ẹ̀ ń lọlé àwo ìtòdẹ́kù tẹ́ máa ṣe kò tó kankan mọ́ kò tó wàhálà tẹ́ ti ṣe sẹ́yìn láti èmi títí ọjọ́ méje yóò fi pé ẹ bẹ̀ sí ní o àwọ̀tẹ́lẹ̀ tẹ́ bá máa wọ̀ ẹ jẹ́ kó máa jẹ́ funfun àwọ̀tẹ́lẹ̀ funfun òun ni kẹ́ máa wọ̀ sísàlẹ̀ aṣọ yín kódà gan tó bá pọ́síbù ẹ máa gbé funfun lé funfun kẹ́ máa wọ̀ funfun kẹ́ máa gba funfun jáde ẹ ṣáà ti máa ṣe gbogbo ẹ̀ kó máa jẹ́ funfun tẹ bá ti lè ṣe ọ̀rọ̀ yín ti da ogún ti ṣẹ́ àmọ́ o mi ní ìyá yín ló ń ṣe yín o hm, àbọ̀rọ̀ lásán o ẹ má jẹ́ n parí ẹ̀ ó ti yé yín. ó rí i pé òfin ló fòfin. tẹ bá ti ṣe yẹn ẹ wo ẹ máa jó kẹ máa yọ. o ṣàmàlà búrò yìí. tó bá dẹ̀ rí bẹ́ẹ̀ ṣá ìlò màá mú ẹ kúrò lọ́dọ̀ ẹ̀gbọ́n ẹ̀ èmi wá di ẹ̀gbọ́n ẹ̀ gangan. lóòótọ́. Ah! kò sáà kò sí kò tó obì mí kò lè ṣe. Ah, o bọ́ sínú ọlá. Ah, ah. ṣé tó ń wò ṣé rọ́ṣẹ́ a kó tó bá ní èmi náà mo ní ìjẹ́ kó máa gbọ́dọ̀ mi tó bá ti rí bẹ́ẹ̀. ojú òkun ta kókó ọlọ́gbọ́n fẹ́ tú kò rí tú òmùgọ̀ débẹ̀ orí tú níbi eh, ọ̀nà. Eh, eh. <laughs> Hmm. ó ṣàní fífẹ́ pa mí léyìí tó eh. kàn ń tọ́jú mi ó jẹ́ kí n dáná ó jẹ́ kí n ṣe nǹkan kan ṣé kò pọ̀ báyìí. Ah, ah. <coughs> etí ò dùn ẹ́ náà nígbà tí dókítà sọ fún wa pé kó o má ṣe wàhálà rárá hmm. ah, mi ti tọ́jú ara o kódà mi ti ṣètọ́jú ara rẹ eh. mo fẹ́ gba ọmọ fún ẹ. Eh? ara nà. ọkọ mi kí ló sọ. máa pọ̀ ọmọ ọ̀dọ̀ fún mi ọmọ ọ̀dọ̀ àjọ torí ọlọ́run èmi àtọkọ mi nìkan mo fẹ́ nínú ilé yìí àbí àwọn ọmọ ọ̀dọ̀ ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo yẹn wọn ò lẹ́bí wọn ò lára wọn máa wá bí máa bá sí mi ò fẹ́ ọkọ má gbọ̀kọ̀ mọ́ mi lọ́wọ́ jọ. ojú owó dé wo ọkùnrin máa gbà kó dà egun ni kékeré tún wa ni. kó mi mi ìfẹ́ ọmọ ọ̀dọ̀ mi ìfẹ́. ta ni ẹ. mọ́ mi nìyẹn o.

jẹ́ kí n fún wọn lómi mọ́mí ẹ̀ mú mi. má tàánù má tàánù. màá mi kí ló dé kí ló ṣẹlẹ̀ tẹ́ fi gbé ìgbésẹ̀ tẹ́ gbé bí ah, ẹ kẹ́ ṣe gbogbo ọmọ tẹ́ ń ṣe ni pẹ̀lú gbogbo ìtọ́jú tí mò ń fún yín kò yẹ kó rí bẹ́ẹ̀ o ah, kò yẹ kó rí bẹ́ẹ̀ o. Ah. Adéjọ má sí mi èmi náà mọ̀ pé bó ṣe máa dà ni. ọ̀rọ̀ àwọn àgbà ni wọ́n lábàámọ̀ kì í ṣáájú ọ̀rọ̀ ẹ̀yìn ló máa ń wà. Bádéjọ, ìwọ ló fà á. Mami, ẹ ṣe gan-an gbogbo ìtọ́jú tí ẹ tọ́jú mi láti kékeré dàgbà títí láéláé ni màá dúpẹ́ torí a máa ń gbọ́ àwọn ìyá mi tó yẹ pé inú yín gan-an ti máa ṣe é. Èmi àbí aṣọ sí ṣáláńgá bẹ́ẹ̀ ni ìmí ìdẹ̀rẹ̀ tó bá bi tán gbà ló máa ní bàbá ọmọ ọ̀tọ́jú o kò ṣe o àwa gbọ́mọ ẹ lẹ̀ á lọ kò ní mọ̀ bí ọmọ ẹ ṣe jẹ tó mu tó ṣe tọ́mọ ẹ bá aṣọ rí i á padà wà o. mami ìyá tíyàn fi tọrọ ìyá nìyàn ah, èmi àti àwọn àbúrò mi táàdé mọ́kàn tó wà lọ́wọ́ yín àdágbé àdáfà ẹ̀yin nìkan ní tá a fi ṣoríire rè. Ah, tọ́wé bàbá wa náà dúró bẹ́ẹ̀ ṣe dúró ni àájú mm. bí táwa lọ. àkọọ́lẹ̀ ni. Mm. a lè gbọ́ pé bí a lè ṣe ìranù lẹ́tẹ̀ kiri àmọ̀kọ́ tẹ̀ ń ṣe tí a fi dàgbà mọ́ yín lọ́wọ́ lágbára ọlọ́run àníkú mọ́ yín lójú o ẹ̀dẹ́ dàgbà dàgbà ìdógbò ẹ mami n kò ní kí n gbà kí ìsìn sí nǹkan kan ni mà ẹ rí i pé ní ká tó mọ́ṣù méjì ìsìn ìyàwó àwọlé. ọmọ mi náà bá dé níyàwó. Hey! ìyàwó ń bọ̀ lọ́nà tí wọ́n sọ yẹn bóyá ló mọ nǹkan tí mo ti plan aṣọ mádìsù ni mo ní kàn fi lóòdù ẹ̀ wá kàn wá já sínú ibì kan ẹni bá ti fẹ́ ra mi ìfẹ́ gbọ́ pé aṣọ tán mi ìfẹ́ gbọ́ pé aṣọ tán tí mo mọ̀ wípé ọjọ́ yẹn ti kò láyé ó dẹ̀ ti bá wà láyọ̀. èyí tẹ̀sí ẹ̀ ń bá gbogbo àwọn ọ̀rẹ́ yín rà. Ah! Ah. <laughs> ẹgbẹ́ bíi mẹ́rin ni mo ń ṣe tí mi ti pè wọ́n rárá eh. mẹ́rin ni máa pè níjọ́ kan ṣù. Eh, kò sí wàhálà mọ́ eh, nǹkan tí mo kàn ní pé kájọ sọ. So bí ìyá sọmọ. ẹ ṣe bí ìyàwó iná ni. ẹ òun náà ni bọ̀ mo tún wá èmi tún ti wá rojú bẹ́ẹ̀ lọ. ẹ bẹ́ẹ̀ ni mà òun ni pé mo fẹ́ kẹ́ wá ṣọ́ọ̀bù tó tóbi láàárín ibi tẹ́ mọ̀ pé ọjà ti ń tà ah, any amount tó bá pè máa gbà kódà máa sanwó ọdún márùn gbogbo nǹkan tẹ́ bá fẹ́ tà tẹ́ mọ̀ pé ó máa ń lọ tí àwọn èèyàn máa tètè rà jẹ́ kí n mọ̀ gbogbo ẹ̀ ni màá kó síbẹ̀ eh? màá tún wá stọ̀ sí màá kó síbẹ̀. fún mi. abẹ́ni ah, ah! ẹ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ ah, lọ. ọlọ́run ká ní bàbá yìí wá wà láyé náà ń kọ́ báyìí. ẹ eh, àfi sùúrù eh. nǹkan tí mo wá ń sọ ni pé àá gba ọmọọṣẹ́ bíi márùn-ún fún yín yé tẹ́ bá tiẹ̀ fẹ́ ni àá kó wọn síbẹ̀ torí mi fẹ́ wàhálà fún yín kẹ́yìn máa débẹ̀ bíi CEO ẹ̀kọ́ àmọ́ yá kílẹ̀ ta kíní kan èlé ni ò tán. <laughs> ọlọ́run á dẹ̀ fún ẹ ṣe lágbára mi ò ní sáàbù mi ní wá ẹtì kò ṣe ọkọ mi. ìdí ah. pàtàkì tí mo á fẹ́ fi ṣe ni wípé mo èmi ti rò kọjá pé ìyàwó mo ti rò débi ọmọ mo ti rò kọjá ni wípé tí a ò bá wọlé bùkátà tiẹ̀ náà wà mẹ́ ẹbí ìyàwó wà mẹ́ àdìpó lóyún ah, ṣẹ́ni tó bá tiẹ̀ wà á lọ bí mo yéé mami bẹ́ẹ̀ ṣe tọ́jú wa tá a fi dàgbà ah kí a wá lọ bímọ ara kó jẹ́ twins tọ́lọ́ bá fẹ́ wá ràn mí lọ́wọ́ ju wá jẹ́ ìbẹ̀ta. ah ah mẹ́ta lẹ́ẹ̀kan ṣe owó wà owó wà owó wà owó wà àwọn èèyàn bá yẹn tọ́jú ọmọ <laughs> máa pa everybody tì máa fèsì wọn ni ah àwọn ọmọ ológo kò síbi tó bá kódà kò tẹ kó lè bí wọn sílùú iná ìròyìn àkọ́kọ́ kò lè bí wọn sílùú kò lè bí wọn sílùú ah, ah, kò lè bí wọn sílùú òkè òkun spain. Ọlọ́run ṣe o. kò sí kò táwọn ọmọ ìfẹ́ ti lè ṣe fún ọ. bẹ́ẹ̀ ni. tó bá máa pé ọdún kan báyìí ẹ máa pe pàṣọ òṣùpá àti wà ọmọ ní ayé Ọlọ́run á fún wa ṣe. mami ayé góòdì gbogbo ẹ ò ní yọmọ o eh, aṣọ ẹbí gbogbo ẹ tó ẹ̀mọ̀ ìgbà ṣọ́ọ̀bù fún yín. góòdì tèmi náà ò ní yọmọ ebi tọmọ tiẹ̀ ní ah. ọmọ la máa fèsì <laughs> ah. ah. eh, tọ́ba ní ọmọ ń bọ̀ ọmọ ẹ̀rọ eh. o ṣe àdébọ̀tò tó máa gbé wọn lọ skul wọ́n máa customize ẹ̀ báyìí irọ́ ni o <laughs> eh, àwa náà ọmọ bàdéjọ ló lọ skul yẹn ọmọ bàdéjọ ló lọ skul yẹn o. ọba kí gan ládùúgbò gbogbo àdúgbò gan wọn máa mọ̀ pé. Mm, pé mm. ọmọ ọmọ mi wọlé ẹ ti gẹ ẹ àmọ́ ju gbogbo ẹ lọ mo gbọ́ tán ọmọ má fi àwọn ẹbí ìyàwó ẹ ráìdì mi o. ẹbí ìyàwó mi ẹjọ tẹ yóò bá tọ́jú wa ṣé máa débi tí mo dé ẹ wá tàwọn ẹbí ìyàwó ó lè jẹ́ ìkan lọ́dún ìgbéyàgbà Christmas àbí ní yàrá kò pọ̀ fún wọn Christmas ẹyin olóṣù yín ò lè dín o. àìsàn fi ìyàwó ẹ ráìdì mi o ah. torí ìgbà tí ìyàwó bá dé nìyí lọ́mọ àdìkíní ó ti sọ pé kọ́lọ́ba máa ṣe nísìn kó jẹ́ bèjì tàbí bẹ́ta ah, àwọn yẹn nísìn ló fẹ́ bẹ́sì lórí. fèsì wọn gbọgbọ ni bá ah. kọ́lé wọn sọ́tọ̀ tí máa gbọ́mọ. ìyá ọmọ òun mo mọ̀ ìyá tí mo jẹ ọmọ mi ò gbọ́dọ̀ jẹ́ àmọ̀jẹ́ kó wà ní ọpọlọ ẹ pé anytime tí n bá fẹ́ ra gold tọ́pàṣọ ẹgbẹ́ yìí ni mú inú èrè mi o. ẹ kọ ẹ máa fún yín. ṣùgbọ́n tọ́mọ yẹn <laughs> kókó ni òṣì ọkọ mi kíní ti bí nǹkan. kódà màá tún fún yín times two ó rí pé mo rí pé ẹ bí mi. mo jẹ́ ìyàwó tí dé ní ìṣòro ó yẹ kí n jẹun kí n tó máa lọ <laughs> ọmọ yẹn ṣáà ni kókó. Ah, màámi ẹ̀yin òkè ṣọ́ọ̀bù tó ń fẹ́ ṣe fún yín ah, ah, mo ní kẹ́ lọ wá níbi tí ọjà ti ń tà kí gbogbo kọ́tẹ́ bá fẹ́ ni máa ṣe ṣé mi tọ́jú yín nìyẹn. ọ̀tọ̀ ni ìyàwó ọ̀tọ̀ lọ́mọ ọ̀tọ̀ lẹ́bí ìyàwó ọ̀tọ̀ níyà bí tí mo gbé yín sẹ́yìn ní ẹ̀gbọ́n wọn tí mo ní mo fẹ́ ṣe fún yín fẹ́ ṣọ́ọ̀bù ńlá fún yín kẹ́ kó àwọn èèyàn síbẹ̀ mí ní kẹ́ máa dára yín láàmú bẹ́ẹ̀ ẹ àwọn tó máa ṣẹ́ fún yín tó máa kó èrè fún yín nínú èrè mo ti ń yàn ti yọ gbogbo ọtẹ fẹ́ yọ ṣé kìdẹ̀ tọ́jú ọmọ mi tì ṣé bẹ́yìn tọ́jú wa. ẹ bó ṣe ń tẹnu mọ́ tó kàn tẹnu mọ́ bó bá tún máa sọ̀rọ̀ ọmọ náà ni ó ń sọ fún mi pé bí wọ́n bá bímọ ọlọ́run bá tiẹ̀ lè ṣe kó jẹ́ mẹ́ta òun apá mi tì ní. apá yín eh. tí wọ́n ti bá wọ̀. òun apá mi tì bàbá ń bá rè wọ́n á sọ pé mọ́tò tí wọ́n máa máa gbé lọ sí skul tó dẹ̀ ra mọ́tò fèmí pé ah, ah. eh, àdúgbò a máa rí. Ah, ibo lẹ́yìn fẹ́ lọ tí ẹ pè mí tí mi ní dírẹ́bà mi wá gbé yín. wọ́n á tún kọ́lé ìtàn ọmọ ẹ lọ́tọ̀ ó wá sọ fún mi pé owó aṣọ ti stop owó góòjì ò sí mọ́ èrè tèmi lèmi máa máa ná. èmi lè rí yín. ọmọ tí ẹni wọlé fẹ́ focus. èmi lẹ́yìn máa ná ọmọ mi máa ná èmi náà ni. ìyàrá jẹ́ ń gbé ìgbésẹ̀ pé ṣé bó dìgbà tó bá rí ọmọ kó o tó kọ́lé fún wọn lọ́tọ̀ kó o tó ra mọ́tò tí gbogbo àdúgbò máa máa rí àmọ́ mi mọ̀ pé bó ṣe máa dà ní ìbá má ti ṣe kó ṣetán ó dáa pọ̀ sí mi lọ́wọ́. o lè fẹ́ wàá sí nígbà tí yàmi wà lóyún tó bá bímọ ó jẹ́ ah, bẹ́ẹ̀ ibi kó mọ tí mo ti mọ̀ kí gbogbo àti máa ṣe báyìí ṣe wẹ́dìnì torí lọ́dọ̀ sọ pé kò sí nǹkan tó ṣe yín gbogbo tá a lọ wọn kò sí nǹkan tó ṣe yín kí ẹ̀yin fún ayín mọ̀ pé a lè ṣe tá a yín máa fi yá torí ó wù mí kẹ́ ẹ gbọ́ ọmọ mi ó wù mí ẹ ti jà lórí mi. máa gbé ọlọ́run ló ní dédé ní ti ìyàwó ẹ̀ tó wà lóyún afọ́nrẹ́ àgbékò tó fọ́ á sọ láyọ̀ àrú ẹ̀ kò ní rẹ́rù àìsàn ọjọ́ ìkúnlẹ̀ ìwẹ́rẹ́ ló máa jẹ ẹjọ́ máa ṣe ni èmi náà tarí máa gbé kí ilé mi jọyìn iṣẹ́ ọkọ mi ọmọ àtọ́jú wọn náà. kí wàá lè fẹ́ báyìí. ẹgbẹ́ yẹn náà ni. ẹgbẹ́ spa báyìí wọ̀ abẹ́ mm. tó máa ṣe massage kó n pè wá massage yẹn. n kò mà n kò mà n kò mà. praise the lord. hallelujah. praise the living jesus. hallelujah. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run tó mú ẹbí méjèèjì láti jókòó lénìí nítorí pé à ń bára wa yọ̀ ni à ń bára wa sọkún ọlọ́run ọba lára ó ṣe wù ló ṣe ń ṣe ọlá ẹ̀ ta ló lè lérò wípé ọlọ́run lè lo ọkù yìí láti gbọ́ àdúrà ibi yìí nítorí pé ní gbogbo ògbà ni arábìnrin máa fi ń gbàdúrà tó máa fi ń ké sọ́lọ́run lọ́rùn ṣe wá rí báyìí wípé bó ṣe wù ọlọ́run ọba ọba àrà ló ṣe ń ṣe ọlá ẹ̀ a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lónìí ṣe wá rí wípé ọlọ́run tí à ń sìn àwa má rí dì lọ́lọ́run òun la ṣe ń pè ní ọba àrà nítorí wípé ọlọ́run á ṣe torí pé ó fẹ́ dáyàn kan lọ́lá á fìyàn kan sínú ìgbèkùn á wá mẹ́ni tó wà nínú ìgbèkùn òun ló máa tún wá lò láti dá ẹni tó fẹ́ dá lọ́lá láti dá lọ́lá now tell me he is an unquestionable God bẹ́ẹ̀ ni torí pé tó bá ṣe a lè bí tó bá pààyàn a lè bí tó bá jiyàn a lè bí òun lèèyàn míì àṣe kú ńjọ́ kan wọn á dẹ̀ bí ọmọ ńjọ́ yẹn náà báwọn kan ṣe ń sunkún àwọn kan máa máa yọ̀ kábíyèsí ọlọ́run kábíyèsí rẹ ọlọ́run hmm thank you Jesus. Hmm. Hmm ọ̀nkú ẹ pẹ̀lẹ́. ẹ pẹ̀lẹ́ sá. ẹ pẹ̀lẹ́ gan ni. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí pé ó lò yín láti nu omijé ẹbí yìí kúrò ṣùgbọ́n ẹ̀yin náà ní ogun. èmi lógun. bẹ́ẹ̀ ni. ẹ má bínú o ṣé ogun ìdà omi ni àbí ogun korobakoroba àbí ogun àdùbí èwo ń bẹ. Hmm. ogun tó ń bá yín fínra ogun àfọwọ́fà ni. Ah, àfọwọ́fà. bẹ́ẹ̀ nítorí pé ológo ọmọ ni yín ògo yín ìràwọ̀ tẹ́ gbé wá ìràwọ̀ tó yẹ kó tọ̀ fún ayé láti rí ni ṣùgbọ́n nítorí àwọn ìrìn tí ẹ ti rìn àti àwọn oúnjẹ tí ẹ ti jẹ tí kò tọ́ sí yín òun ló fa gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí yín ṣùgbọ́n ọlọ́run ń lò yín láti ran ẹbí yìí lọ́wọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà lọ́lọ́run ṣe fẹ́ lo ẹbí yìí láti ràn yín lọ́wọ́ bẹ́ẹ̀ ni hmm. ẹ̀yin ẹbí méjèèjì a lọ kún fún àwẹ̀ àti àdúrà tó pọ̀ gidigidi fún arákùnrin yìí láti kó lè rí ògo rẹ̀ lò nítorí wípé láìsí èyí kí ẹlẹ́mìí má bàa gbà lọ. bẹ́ẹ̀ni. ìjọ tèmi ti fẹ́ sọ rẹ̀ ni pé ó ti ẹ̀wọ̀n lóòótọ́ pé àgbéṣùjọbí ni gbogbo wa ìṣùgbọ́n a pé ibi wọnú ni pásọ̀ la máa bẹ̀ ṣé gbogbo bóyá sọ pé ó ṣe ẹ̀yìn ṣe lè lè gbà mí. pásítọ̀ ọ̀rọ̀ àwọn ẹni ṣùgbọ́n. ẹ a máa bá wọn gbà á gbà tán bá lè gbà. bébí mo kí mi ní ọ̀sán mi lè gbà wọ ẹ. ó kò sí wàhálà tó bá lè gbà máa bá wọn gbà. ìyàwó mi ìwọ ni mo rí kí o rí pé ẹbí kan náà ni wọn bó tiẹ̀ ṣe ń nààmú mọ́ra ẹ̀ àdúpẹ́ lọ́wọ́ lọ́wọ́ a máa jọ gbàwé náà ni òun lọ́sà lóòótọ́ àwẹ̀ tí o lè gbàdé twelve wa àbí pásítọ̀ ẹ àjọ máa pa gbogbo àmàjọ pa ni. kí a sọ lọ sí báyìí. bébì sórí èmi náà ti wà nínú oyún yìí jẹ́ kí n bá wọn gbà. bákìrì àwẹ̀ náà ni. wọ́n sọ ẹ̀fọ́ lóyún gbàwẹ̀ yìí lọ́wọ́ bá wọ̀ rí màá gba gbogbo ẹ̀ màá gba ah. dọ̀gbọ̀ ẹ̀ tó ní nǹkan gan ò lè báyàn gbà. kádùrà fi gbà mí. àdúrà gbogbo wa gbà pọ̀. ẹ jẹ́ bẹ́ẹ̀ abáwẹ̀ gbà ẹ̀ náà fún wa pásọ̀ ẹ̀jọ̀ ọlọ́run ẹ̀ náà inú ẹ̀mí ẹ bá wa gba àwẹ̀ àtàdúrà. ẹ a máa gba àwẹ̀ àti àdúrà yìí nínú ilé ìjọsìn tiwa náà a bá wọn gba àwẹ̀ a dẹ̀ fi àdúrà jagun gidigidi lẹ́yìn àwẹ̀ àti àdúrà yìí ẹ ó rí ìyanu ọlọ́run ẹ ó rí ògo yín lò gbogbo àwọn ẹ̀mí àìrí àwọn ẹ̀mí èṣù yìí wọ́n á fi ayé yín sílẹ̀ ṣùgbọ́n ibi tí ẹ gbà kọsẹ̀ ibẹ̀ lẹ́ẹ̀ ti lọ ṣe àtúnṣe nítorí wípé bíbélì mi fi yé mi wípé ká fi ohun tí ń ṣe ti késàrì fún késàrì ó ní ká fi ohun tí ń ṣe tòun ọlọ́run ká fi fún òun ọlọ́run nítorí wípé èṣù ò ní fúnni ládìyẹsìn kó má gbòdìdì ẹni lọ́wọ́ ẹni kó má bàa wá di wípé yóò gba odidi ẹni lọ́wọ́ wa a ní láti lọ ṣe àtúnṣe níbi tí ẹ ti kọsẹ̀ kí ọlọ́run kí ó lè gba àdúrà yín ọlọ́run á dẹ̀ gbọ́ àdúrà wa lórúkọ jésù ṣe pásọ do do. ẹ jẹ́ ká gbàdúrà. fi ọmọ ilẹ̀ ìwọ náà máa gbàdí twelve tó lóore bá lọ́sà ọlọ́sà náà gbàwẹ̀ gbàdí twelve ká ọ̀sà ẹ̀ lè lọ àdúrà náà la máa gbàgbọ́ ká gbọ́ nǹkan tí wọ́n bá sọ. ẹ jẹ́ ká gbàdúrà orúkọ Jésù. Mátàánù. Mátàánù má jẹ́ ká tàánú aráyé ẹ má tàánú ẹni tí ó lè ràn lọ́wọ́ ṣóun ní ẹni kejì rẹ̀ ó má tàánú ẹni ò tánú lè jẹ àtọ́nà ẹni ò fẹ́ tánú lè jẹ àtọ́nà tí ó máa tán ní sọnà láti má jí sọfíà yé má dànù. kò sẹ́ni tí ó wúlò láyé mi ò rẹ́ni tí ó wúlò láyé o ẹni tó dórí ayé kò dògán wúlò. <laughs> èmi èṣù láàlú òfúnnilẹ́dìí ẹ̀sìn kò dídí ẹni lọ́wọ́ ẹni. ìyẹ́jú oró ìlarí òun ọ̀run. olúmọ̀mí ọmọ àjíkọ̀ ejò. dúkúdúkú náà bójúlẹ̀ jẹ alẹ́ àpàdé àkọ́. àsìkò ti tó fún ọ láti padà sáàrin wa. Ah! ayé ìyá mi ọlọmọ bí n bọ́ fọmọdébìnrin ẹ bá ń fa gbàgbọ́. ó ti wọlé agbọ́n agbọ́n tó o sì wọlé rẹ̀ yóò ta ọ́. bí adùbù mi ń wájú wọ́n mọ̀ bí adùbù mi lẹ́yìn ń pa wọ́n. ṣé mo níbi tí ọba bẹ́kọ̀ sí àáké sọ̀kò síbẹ̀ kí ló tó sọ̀kò lépo ṣé o fẹ́ dépò nù pátá ni. kábíyèsí bíi ti bọ̀. o fẹ́ kó àṣejẹun ayé sí ọ́ o fẹ́ bẹ́ẹ̀ kó wọn àwọn àgbàlagbà jù ọ́. ayé ló wà jẹ́ lọ́wọ́. ẹlẹ́rìí ọba àkọ́sọ́ sákìrì àti ilé ọ̀la ní àkàbí gbẹ̀mí kan. asáré tètè yìí lùkà lórúkọ náà gbé yín ìyá mi ò tó. yóò lè ní wọlé alákòókò èmi lábẹ́ fẹ́kẹ́lẹ́ ti já wọn nílùú abẹ́lú. awolowóṣọ ni kó lọ́ọ̀rẹ́ jẹ nímọ̀ rẹ̀ ọ̀rọ̀ ṣẹ́kúnlẹ̀ ó lè fọwọ́ sọ. irọ́ lọ pa. bàbá ń kìlọ̀ fún bàbá rẹ̀ kọ́ wí fún níbi títí yìí gbọ́. india lọ́wọ́ ní ìlú yìí bọ́ bá kọ̀ tí ò bá jáwọ́ ìwọ́ tó ọjọ́ ọmọ rẹ̀ yìí gan-an ńlá fi palẹ̀kùn. orí àlè inú lásán ni ti láǹkọ̀kọ̀. bọ́ọ̀ báyìí jẹ́ kí inú ó bí mi jù bí mo ti wà yìí ọ sì wọlẹ̀ láàyè. irọ́ ni ṣé kẹrẹ ní mí bẹ́ẹ̀ bá lù mí nífun mú pọ̀ tínú mi lọ. ọkọ kọ́dà ò tún fẹnu họra. Ah! mo fún ọ ní ọrún lónìí orí àpèrè tó jókòó sí i tó o bá kúrò ń bẹ́ẹ̀ ọ fẹnu fẹ́ra bí abẹ́bẹ́. ṣé n tẹ́ ń gbìyànjú àti sọ fún mi ni wípé kò sí ọ̀nà tẹ́lẹ̀ gbà láti fi yọ ọba ọ̀nà gbolúkọ lórí tẹ́ni àbí bó. ẹni bá mà ti wáyé olú ìnàbù òun náà ni ó mà ti lọ rẹ̀ o. gbogbo àwọn tó ń wó òun ikú ni wọ́n wọ́n ìsàrùn. lọ́dọ̀ olúgbòso mo kọ́ṣẹ́ mo mọ̀ ni. ẹ̀mí rẹ tó kọ́ tó filẹ̀ lákọ̀ọ́kọ́ òun la fẹ́ gbà lọ́wọ́ rẹ. Ah! ṣíjú ṣíjú. bí èèyàn bá ń tọrọ ọmọ kó má tọrọ ọmọ lásán kó tọrọ fún àánú bí mo ṣe wà yìí n ò jẹun látàárọ̀. ìyàgòrà ọ ẹ jẹun báwo ló dẹ jẹun ó kò sún jẹ ní. ní orúkọ mi àti ẹbí mi àti iléeṣẹ́ mi mo fún àwọn àkọ́dáyọ̀ yìí ní twenty million naira. ẹ wo tí màmá àgbẹ̀dá tó lóore orí orí ẹ gan ọdẹ dáńtà ò dáńlé àwọn àtà ń jẹ àǹfààní ọ̀hún tá a sọ́sọ́ sí wọn ní mo dẹ mo dẹ rún sáwà. jọ wá máa yọ housewife tí bá lè dá sọ́rọ̀ tó wà ńlẹ̀ tó bá lè sọ fún mi nìkan tó wà nídìí ọ̀rọ̀ yìí ah wo etí mi ti kún gbòòrò. mo gbọ́ pẹ̀lú etí mi ni wọ́n ní bí ẹsẹ̀ ìyá yẹn bá ṣe ń jẹra bẹ́ẹ̀ ni owó wọ́n máa multiply. Steady, steady, steady nìyẹn kò tí ẹ lè ṣe sixty forty kóun mú forty kémi àti ẹjọ pín sixty. wà á dàbọ̀ lórí kùn yẹn yẹn bẹ́ẹ̀ ló ṣe afẹ́ gbá ẹlẹ́sẹ̀ lọ́kọ̀. ẹ tó lè ṣerú nǹkan yẹn sí ìyá tó bí lọ́mọ kí ló fẹ́ kọ́ ọ̀sẹ̀ láti fi ìyàwó ṣògo. ọlọ́run ló mọ̀ ṣe rí nǹkan tí ò tó ó ń bọ̀ wá ṣẹ́kù. ọ̀rẹ́ wọn bíbí ti bẹ lóko jẹ́ jìnnà. nǹkan tó bá bí wọn níbọ̀dì òun nìkan máa fẹnu wá sọ. ìwọ̀fà lẹ́nu. àárẹ̀ ṣíjú

òun ni kò jẹ́ kẹ́ mọ̀ ń pé ẹ gẹ́ tààrà yín. sídi. ìyẹ́. gbàmí kí lọ wá dídì irú aṣọ tọwọ yìí. aṣọ àwọn tó bá ya wèrè tí a máa fi dé wọn mọ bẹ́ẹ̀dì lọ́sibítù lọ́wọ́ yìí. aṣọ nọ́ọ̀sì ni mo ti gba oyè níbi iṣẹ́ mo ti di nọ́ọ̀sì báyìí. yé abatẹ̀mí jẹ́pọ̀ kó lè ti dáná sí mi lábẹ́ oko sí. ẹ kí ló ti wá lọ fẹ́ lóyìnbó kí ló ti wá fẹ́ professional doctor. ṣé nítorí kí n lọ fẹ́ àwọn agbègi lọ́dọ̀ kan máa lọ máa fẹ́ yàwó lé mi lérú ṣíṣe. à ah, nǹkan máa ṣẹlẹ̀ ilé wa tó máa tọ́nu ṣẹ́gbà níbí báyìí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 wetin be dis like dis oh yeah, oh ya o kò ní many many things o kò kọlọ ni. Ah, àbínú wọ̀ ń me mí ni. abẹ́rẹ́ mẹ́fà lẹ́ gbà. abẹ́rẹ́ mẹ́fà mi nìkan. abẹ́rẹ́ mẹ́fà lẹ́ gbà sínú. láì ṣe pàjáwò mi jẹ. sẹ́lẹ̀ kan náà wọ̀ ni. màá máa rún lẹ́gbàá lẹ́kan. ẹ fi bẹ́lẹ̀ o ẹ bọ́lẹ̀ bẹ́ ọ̀gá mi o ọ̀gá mi mọ́ mi rẹ̀ ṣe gan o ọ̀gá mi ẹ̀wọ̀ jẹ́ kí n sọ sáìtì mo láìkì jù fún yín sáìtì mo láìkì jù. a ó máa kan lọ́rùn. ọ̀gá mi ò yà bẹ̀rẹ̀ ṣẹ́. ara mi ò yá ẹ wá dàkún mo fẹ́ rí nurse Sidiq your boss. ọ̀gá wa. i'm sorry ṣé ẹlẹ́dẹ̀ sọ̀rọ̀ ah, mi. Sidiq ah, ọkọ kí ni ìwọ mú lọ́ọ̀yì. àǹtí wọn fi ń ṣiṣẹ́ yìí. ọ̀fà abẹ́rẹ́ ṣiṣẹ́ mọ́. ọ̀fà abẹ́rẹ́ ṣiṣẹ́ ṣé nǹkan ti ṣe má. ẹ adúfẹ́. ẹ lè bílíìfù kan tí mo fi ojú mi méjèèjì tí mo fi rí nínú rúù. ṣé wẹ̀rẹ̀ lórí ni àbí òkú àbí òkè àtẹ̀bí ọ̀gá mi ni mo rí. ọ̀gá mi níbi iṣẹ́ mm-hmm. àtẹ̀bí tó kọ́kúrú ni mo rí. sọ̀ọ́. jẹ́ ká tàánú aráyé ẹ má tàánú ẹni tí ó lè ràn lọ́wọ́ ṣóun ní ẹnì kejì rẹ o má tàánú. ẹni ò tánú lè jẹ àtọ́nà ẹni ò fẹ́ tánú lè jẹ àtọ́nà tí ó máa tán ní sọnù láti má jí sọ́fíà yé má dànù. kò sẹ́ni tí ó wúlò láyé mi ò rẹ́ni tí ó wúlò láyé o ẹni tó dórí ayé kò dògbọ́n wúlò bẹ́ni tó ń bẹ ní ọ́fíìsì ewúlò aṣiwèrè lórí títì gan wúlò ìrẹ́jọ́ bí o. pinjọ́ rẹ̀ o ìrẹ́jọ́.